ونستغفره ونتوب إليه <clears throat> ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú tí a bá tafsiru wa dé lánàá <clears throat> èyí ni àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala suratul isra aya 23 24 25 aya yìí náà ni à ń pààrà rẹ̀ nítorí àwọn ẹ̀kọ́ olówó iyebíye tó ń bẹ nínú àyà náà ó ní pẹ̀lú ògbọ́ ọlọ́run a máa tẹ̀síwájú ní àyà 26 bó tilẹ̀ jẹ́ wípé ìbáṣepọ̀ èyí tó mọ́yán lérí ó ń bẹ nínú láàrin àyà èyí tá ń túbọ̀ àti eléyìí tí a tún máa gbéyẹ̀wò lé ní insha Allah ọlọ́run ọba subhanahu wa ta'ala gbà tí ó pa wá láṣẹ pé a kò gbọdọ̀ jọ́sìn fún ẹnikẹ́ni àfi ọlọ́run ọba Allah bákan náà ojúṣe wa sí àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ṣe ìpa wá láṣẹ rẹ̀ náà bákan náà lẹ́yìn eléyìí ọlọ́run bá tún wá pa wá láṣẹ nípa àwọn ẹbí wa ìyẹn túmọ̀ sí wípé ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àyà tó ṣáájú àtẹ̀yídá fẹ́ ké lénìí àṣẹ tọ́lọ̀ ń pa wá pé ká ṣe dáadáa sáwọn òbí tí wọ́n bí wa ọlọ́run jẹ́ kó yé wa wípé kìí sáwọn òbí wa nìkan òbí ò ní dáwà yóò tún láwọn tó so òbí wa nínú ẹbí yóò ní àwọn tó ṣe wípé àwọn òbí wa ni sábàbí ń tá a fi so pọ̀ mọ́ wọn gbogbo àwọn nǹkan tó bá so mọ́ wa nípasẹ̀ àwọn òbí wa nínú ẹbí ọlọ́run ọba ní ká ṣe dáadáa sáwọn náà ṣèyàn túmọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó kó ẹbí mara ni àwọn ẹbí wa nínú bíbí nídìílé ìyá nídìílé bàbá ọlọ́run ní dáadáa sí ká lè mọ̀ wípé àṣẹ tá a pa wá lórí ká dáadáa sáwọn òbí wa méjèèjì gbogbo tó so mọ́ àwọn òbí wa ọlọ́run ló ká fi dáadáa sí wọn gbogbo àwọn tá a so mọ́ tó ṣe wípé àwọn òbí yìí ló jẹ́ sábàbí ń táwà àtàwọn yẹn fi kára ọlọ́run ló ká fi dáadáa sí wọn eléyìí jẹ́ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àyà tí túbọ̀ àtẹlẹ́yìí tá a ṣẹ̀fẹ́ tù ẹlẹ́ẹ̀kejì onu ní wípé gbà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ń bá wa sọ̀rọ̀ nípa kápalẹ̀ mọ́ fún ogbó àsìkò ogbó ọmọnìyàn bùkátà kó léèyàn lẹ́gbẹ̀ẹ́ bó bá lè gùn tó lè sọ tó gbó bá ti dé òní kò ní lè sọ̀mọ́ bọ́ọ̀bá sì lè gùn kò ní dàbí tàtẹ̀yìnwá gbàmí wa máa ń bẹ àwọn tọ́jọ́ ọmọ tó bí inú gan ọlọ́mọsí nítòsí kó sì páwọn ẹbí náà ni wọ́n wà pẹ̀lú rẹ wa ń fẹ́ ká ṣe dáadáa sáwọn ibi wa nítorí pé ẹbí so okùn tí ó gbúdọ̀ já ni kò gbúdọ̀ já látọwọ́ rẹ ẹni tó bá wá ka ẹbí nù ìgbà tí èèyàn máa ń ní bùkátà sẹ́bí téèyàn máa ń mọ pàtàkì ẹbí ìwọ́n náà ní rí wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá pa wá láṣẹ rẹ̀ ní Al-Qur'an. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إجاء وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفر لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغير ربكم على بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما هما من ذكر أو كتاب أمثالها وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربهم أعلم بما في قلوبكم إن تكونوا ظالمين فإنه لا للأموالين غفور مع القرآن pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi agbúrú ṣẹ̀tọ́nì kó ṣọ́ wa níbi ètè ṣẹ̀tọ́nì ẹni ìgbé ẹni ẹ̀kọ́ bismillahirrahmanirrahim ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم بما في نفوسكم lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó ti pàṣẹ kámọ́sí ẹnìkan kan àfòun tó sì pàṣẹ káṣe dáadáa sáwọn tí wọ́n bí wa ó sì ṣàlàyé díẹ̀ nínú ọ̀nà táà fi máa pọ́n àwọn tó bí wọlé táà fi ní rí wọn fín ọlọ́run bá wá ní rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́run ọba ní ọlọ́run ọba yín òun ló nímọ̀ jùlọ nípa tí ń bẹ nínú gbáyà kó wa níbi ṣíṣe dáadáa fáwọn tó ẹlòmí a máa ṣe dáadáa fáwọn tó bí láì ṣe kó láníyàn kó fẹ́ gbalada káwọn òbí ẹ̀ka lè máa yìn nínú àwọn ọmọ tí wọ́n bí àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ń ta wí àkọ́kọ́ pẹ̀lú àníyàn pé mo fẹ́ gbalada lọ́dọ̀ ọlọ́run lérí pọ́lọ̀ ń pa mí láṣẹ ni mo fi ń ṣe ìkejì mo fẹ́ wá ìyọ́nú àwọn tó bí mi gbogbo àwọn nǹkan wọ̀nyí Oko kó sábẹ́ àníyàn tọ́lọ́ àmọ́tẹ̀yìn bá lọ ń ṣe pẹ̀lú àníyàn káwé lè mọ pariwo pé ah, ó tọ́jú yẹ ó tọ́jú bàbẹ́ tábà tí wọ́n ń sọ àdúgbò ọmọ sọ́kà kiri pé ayẹ̀ ah, mọ́ tí mo ṣe àwọn àṣeyàn àtàṣegbọ́ ó lè bàṣẹ ládé èèyàn níwájú ọlọ́run gbogbo àwọn ẹ̀san tó pọ̀ tí ń bẹ níbi ká ṣe dáadáa sáwọn tó bí wa àbúkátà ní ọwà ṣe lérí ẹ̀ bọ́lọ̀mọ̀ bá wá ń jẹ́ kí ayé ó mọ̀ táyé wá ń sàdúrà fún ọ pé á ọmọ yìí tọ́jú àwọn òbí ẹ̀ náà fílà nìyẹn fún ọ ṣùgbójúlówó ẹ̀sẹ̀ gangan lèyí tó ṣe pẹ̀lú àníyàn pé ọlọ́run pa wá láṣẹ ni mo fi tó bá ti jẹ́ pé torí tọ́lọ́ lèyàn ti ń ṣe kò sí tójú èèyàn kàn níbẹ̀ èyí ní jáwọ́ àǹfààní yẹn ló ń bẹ níbi kéèyàn ó ṣe nítorí tọ́lọ́ ọlọ́run ọba ní rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́run ọba lọba tó nímọ̀ jùlọ nípa tí ń bẹ nínú báyà kó wá ọlọ́wọ́ bá ní tẹ bá fi àníyàn dáadáa ṣe ń ta pààyín láṣẹ bẹ bá jẹ́ nire sáwọn tó bí yín pẹ̀lú àníyàn pẹ̀fẹ́ gba láàdá lọ́dọ̀ ọlọ́run ọba rí àbí ẹ fẹ́ ṣe ẹ lágbára tó bẹ̀ ṣe fẹ́ ṣe ọlọ́run ti rá níyàn yìí èyí tó bá já ṣe èyí tó bá jẹ́ kùdìẹ̀ kùdìẹ̀ yín ọlọ́run bó forí jì yín. torípé ọlọ́run ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni fún gbogbo ẹnikẹ́ni tí bá máa darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ìtọ́ ọlọ́run orí lọ gbogbo àwọn tí máa kó ọ̀rọ̀ wọn sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní òun ó foríjì wọn níbi tí wọ́n bá kù sí Ọlọ́run ọba ìgbà tí ó sọ ṣíṣe dáadáa sáwọn tí wọ́n bí wa ọ wá jẹ́ ká mọ̀ wípé tí a bá kíyèsí dáadáa kò sí bá a ṣe ní bàbá ta níyà àwọn kan ń bẹ tí wọ́n so mọ́ wa nípasẹ̀ àwọn òbí wa tó ṣe pé kò sí nǹkan kan tó so àwa àtàwọn yẹn pọ̀ bí kì í bá ṣe àwọn òbí wa ló ká so pọ̀ mọ́rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìgbà tí wọ́n ń gbé arákùnrin kan lọ bá anábí sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah ó ní òtíṣẹ́ ọlọ́run hal baqiya alayya min birri min birri abawayya shay'un ba'da mawtihima abarruhuma ìgbà tí bàbá àtìyá tí wọ́n ti jáde láyé ǹjẹ́ dáadáa kan wà tí mo tún lè máa ṣe fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti jáde láyé kọ́ọ̀lù náà anábì ń bẹ ìsọ́ọ̀lù àrùbà nǹkan mẹ́rin kan bẹ tó tún lè máa ṣe fún wọn nígbà tí wọ́n sí láyé wọn àkọ́kọ́ àdùá ulahuma ó mà ṣàdúà fún pẹ̀lú pé wọ́n tán lórí Islam ó mà ṣàdúà fún wọn ẹlẹ́ẹ̀kejì wà ìsìnkfàárù lágùnmá ó mà tọrọ àforíjì fún wọn ẹlẹ́ẹ̀kẹta wà ìrùfàádù àbíyìmá ó mà àwọn àdéhùn ìlérí ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ tí wọn ò síkà tí wọn ò múṣẹ wọn tó jáde láyé ó bá wọn ṣe ìgbà míì bẹ́ẹ̀ bàbá lè nípinnu pé pẹ̀lú ògbó ọlọ́run lábá parí Ramadan òun fẹ́ ra sìmẹ́ǹtì mẹ́ta ó promise fún gbogbo ìfúnmọ́ sáàsì ṣùgbọ́n kí Ramadan tó parí bàbá ìjà rẹ̀ láyé gbogbo ẹnikẹ́ni tó bá mọ àwọn àsọtẹ́lẹ̀ ẹ̀jẹ́ tí bàbá rẹ̀ jẹ́ kó tó jáde láyé nínú ṣíṣe dáadáa sẹ́ni tó bí ni oníkéyìn ọlọ́yanjú ẹ̀ o gbọ́ lẹ́nu bàbá rẹ ipò ṣèlérí kó ń fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n jíjáde láyé ó ja nítàn máa kò rí ṣe nǹkan yẹn gbúdọ̀ lọ bá ṣe ẹ̀yin ọmọ nínú dáadáa téèyàn máa ń ṣe sóbì tó bá jáde láyé ilé wa bákan náà wa ikramu sadiqihima gbogbo àwọn tẹ bá ti mọ̀ pọ̀ rẹ̀ bàbá yín ni wọ́n jẹ́ gbogbo àwọn tẹ bá mọ̀ pọ́rẹ́ ìyá yín ni wọ́n jẹ́ ẹ máa pọ́n wọn lé ẹ máa yẹ wọn sí ẹ máa fi wọ́n sípò àwọn tó bí yín nínú ṣíṣe dáadáa táwọn òbí ẹni ló wà wasilatu arrahimi allati la rahima lak illa min kibalihima bákan náà àwọn tó oṣomọ́ nínú ẹbí tó ṣe wípé kò sí nǹkan kan tó fi so máwọn wọ̀nyí nínú ẹbí ju bàbá àtìyá rẹ lọ o gbúdọ̀ máa pa wọn yẹn náà o gbúdọ̀ máa ṣe dáadáa sí wọn àwa rí nínú àyà yìí pé Ọlọ́run bá sọ̀rọ̀ àwọn òbí wa fún wọn tán ó wá jẹ́ ká mọ̀ ìpá wọn kan bẹ̀ tá a máa bá tan tó ṣe wípé àbá ti ṣe bá wọn tan tí kìí bá ṣe ìyá àti bàbá wa gbogbo àwọn tó bá ṣe pé ìyá àti bàbá wa ó so wá mọ́ra wa a gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn náà àwọn ọlọ́run ọba ń pè nínú alukur'an ọlọ́run ọba ní àwọn ẹni dáwòlù kúrúbá àwọn lálásùnmọ́ àwọn àfáà wọ́n ní dáwòlù kúrúbá àti ulùlù kúrúbá ìtumọ̀ kan náà nínú alukur'an àwọn náà làwọn tó ṣe pé rọ́ọ́bí tọ́tù nasaf okùn bíbí ló sọ wá pọ̀ ẹlòmíín bẹ́ẹ̀. okùn ìdána ló so wá pọ̀ ẹlòmí ń gbẹ́ okùn fífẹ́ra ẹni ló so wá pọ̀ ìwọ àtìyàwó rẹ ẹ̀yíṣẹ́ bí kan wọn ò bí yín papọ̀ ń bì kan kò sí ní tó so yín pọ̀ ṣùgbọ́n zawaj pẹ́ ẹjọ́ fẹ́ra yín yẹn ló sọ yín dọ̀kan nínú àwọn tó súnmọ́ wa ni wọ́n nínú àwọn ta tún so mọ́ òun náà ni olùkúrúbá àwọn olùkúrúbá làwọn tó ṣe pé nasab ló so wá papọ̀ mọ́ wọn àkọ́kọ́ nù wọn àwọn náà ni alwalidan àwọn òbí wa méjèèjì ẹlẹ́ẹ̀kejì alawlad àwọn ọmọ táwọn òbí wa bí ẹ̀gbọ́n rẹ bàbá àtìyá tó yẹn ló so wá àti tí ìbá ṣe bẹ́ẹ̀ ni kò sí ìgbẹ́ka tí ó so yín papọ̀ wà ní bọ̀dá nasa náfàbù yẹn ló so yín pọ̀ bákan náà ọ́nkù rẹ̀ àbúrò bàbá rẹ̀ bàbá òun ló so ọ́pọ̀ tí ò bá sí bàbá yẹn láàrin yẹn ni kò sí tó àti ẹ̀kọ́ bákan náà àbúrò bàbá nú àwọn kúrúbá jábúrò bàbá ló so ìwà àti ìyá yẹn ló so ọ́ papọ̀ mọ́ àbúrò ìyá ìyá ló so ọ́ pọ̀ ọmọ àbúrò bàbá ẹni ọmọ ẹ̀gbọ́n bàbá ẹni bàbá ẹ̀ náà ló so ọ́ débẹ̀ wọn tí wọ́n fi kàn ọ́ ọmọ àbúrò bàbá ẹni àbúrò ìyá ẹni ọmọ ẹ̀gbọ́n ìyá ẹni ìyá ló so ìwà tí wọ́n papọ̀ bó ti wá lọ nìyẹn ọmọ tí ọmọ tí ọmọ tí ọmọ tábúrò bàbá ẹni bí ìyá ẹni náà ló sọ bó ṣe lọ́nu àwọn fámílì ẹni wọn láàbùrú pé ìgbésẹ̀ ayé kó ń kó jàbẹ̀lẹ̀ kò sí nínú Islam nítorí pọ́lọ́wọ́n ọba nìkan ló mẹni tí ó kù fúnyàn tó bá ta gbogbo ẹbí dànù tó ní ìwọ àtìyàwó àtọmọ rẹ nìkan Islam ò sọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́wọ́n ọba tẹnumọ́ púpọ̀ nínú al pé okùn ẹbí ta bá ń sọ pókùn ẹbí bó ṣe lọ́nu o kìí ṣe nuclear family bókùn ẹbí ṣe lọ nìyẹn ìwọ àbí rẹ àwọn ẹ̀gbọ́n òbí rẹ àwọn ọmọ táwọn náà bí ẹ̀gbọ́n rẹ àwọn ọmọ tẹ́gbọ́n rẹ bí àǹtí rẹ àwọn ọmọ táǹtí rẹ bí ilé ọkọ àwọn ọmọ táwọn ẹ̀ náà tún bí gbogbo ẹ̀ ṣe lò nìyẹn ọlọ́run bá ní wá á ti dálókòrò bá á kọ́ ọlọ́run bá ní àwọn ẹbí rẹ gẹ́gẹ́ bá rí sàlàyé ẹ̀ka lẹ́hún ọlọ́ni máa fún wọn lẹ́tọ̀ọ́ ti wọn náà nínú tó ní àwọn náà nípìn nínú tí ń bẹ lọ́wọ́ rẹ ìpín tí wọ́n ń bẹ ń bẹ má sọ pọ̀rọ̀ wọn ò kàn ọ́ má sọ wípé ẹ ti jìnà síra yín kódà bó ṣe bí béèrè ìmọ̀ béèrè wọn ìmọ̀ wá wọn lọ ìmọ̀ gbọ́ nípa àlàáfíà wọn wàá ti dá lóko rò Ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n jẹ́ ẹbí yín, ẹ máa fún wọn àwọn náà, ẹ fún wọn ní ẹ̀tọ́ wọn. Kódà nínú òfin Ọlọ́run, bàbá fẹ́ ṣe ìtọrẹ àánú àwọn tó jáwọ ẹbí wọn, ẹ̀sìn ní ká àwọn síwájú níbi nínáwọ́ rẹ̀ sí wọn ọfẹ́ yọ zaka àbúrò bàbá rẹ̀ kan bẹ ó lẹ́tọ̀ọ́ sí zaka miskin ni aláìní ni fakiru ni ó lẹ́tọ̀ọ́ sí zaka àbí ó ti ẹ̀jẹ́ wípé òbítíbitì gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ wàlàkàrí ní ó jẹ́ ẹni tí òbítíbitì gbèsè ń bẹ lọ́rùn ó sì àbúrò bàbá bàbá ẹnìkan tún wá ń bẹ ẹ̀yí ṣe fámílì òun náà gbèsè ń bẹ lọ́rùn ti ẹ̀ náà ẹni tó jẹ́ fámílì rẹ̀ yẹn ni kò síwájú méjì lèyìn ó gbà ń o sì sọ́dákọ̀ ó sì tún gbà sílà pé o tún so okun ẹbí pọ̀ ìdí nìyẹn nàbí Anas ọmọ pé arákùnrin kan qala ya Rasulullah onírẹ̀ òjíṣẹ́ ọlọ́run inni dhu malin kathir onírẹ̀ òjíṣẹ́ ọlọ́run èmi náà mà kí mo ló lọ sọ̀rọ̀ pé owó tó lọ́mọ sọ pé kò tí ì sí olówó dára ẹ̀mà sàbẹ̀ ìrọ̀bá Nabi mo ní dúkìá wàdú áhìlì wà wálàdì àbíọ̀ wà àbíọ̀ mo ní ọmọ tó pọ̀ mo láwọn ẹbí mo ní dúkìá fa akhbirni kayfa unfik ilé òjíṣẹ́ ọlọ́run tí bá fẹ́ náwó yìí mo fẹ́ yọ zàká ni bóò ni mo sì fẹ́ yọ wà kayfa àfà bóò ní ṣiṣe qal anábìnrin tukhriju zakata al-mafruda anábì ni yọ zaka a èyí tó jọ ọ̀ràn yàn owó zaka ń fa iná túnfọ̀rọ̀ tún tutọ̀ fíorù torí pé tó yọ zaka nínú owó rẹ zaka yẹn yóò máa fọ owó mọ́ torí pé kówó tó mọ́ tán àmì ọlọ́run ṣùgbọ́n àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó tí èsẹ̀ bọ́ zaka wọn máa ma bákan náà máa fọ ìwọ gan lára níbi àwọn kùdìẹ̀kùdìẹ tí ń bẹ lára tiẹ̀ náà zaka ń yọ ọlọ́run máa fi ma wà bákan náà àwọn ẹbí ẹ ṣe dáadáa fún wọn nínú owó tó ní ṣe dáadáa fún kó wọn mára. torípa ní sọlọ àlọsẹ ànábi sọlá ìkan mi pé bàtí arákùnrin kan kọ̀ǹpléyìn pariwo pé à ah, ẹ owó bá ní àwọn ẹbí pọ̀ bá ní ẹbí ara ah, ànábi ní ta ló fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ lọ mọ̀ bẹ́ẹ̀ torí tí wọ́n gan-an ẹlọ́run fi ṣe ní ṣe fún ọ. ọlọ́run a máa ṣe àrísìkí fẹ́yìn tẹ́ ẹ ní nítorí àwọn tí ò ní nínú yíyọ. ànábi sọlọ lọ àríwọ̀sẹ́lẹ̀ ànábi sọ fún arákùnrin yìí pé rántí àwọn ẹbí rẹ̀ ṣe dáadáa sí wọn kó wọn mára wàtáàrí fàákọ̀ sáà ilé wàlìjáàrí wàlìmìskín kó o sì mọ ẹ̀tọ́ àwọn aláìní fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó o sì mọ ẹ̀tọ́ àwọn aládùúgbò fáwọn náà ní ẹ̀tọ́ wọn eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn Islam jẹ́ ká mọ̀ wípé tá a bá ní tá a bá fẹ́ máa fún àwọn èèyàn á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹbí wa tí wọ́n wà nípò aláìní àwa máa tó kó tó kan miskin àwọn aláìní tí wọn ò bá wa tán á bá ṣe nìyẹn títò yẹn ó dúró lórí bí ládá yẹn ó ṣe jura wọn lọ ọlọ́run bá ní wa á ti dàlùkúrú bá a kọ̀ hu wal miskin.

gbogbo àwọn tó lè pé bàbá àtìyá rẹ náà ló sowọ́pọ̀ mọ́ wọn ọlọ́run ọba ní ẹ̀tọ́ wọn mọ́ gbàgbé ẹ̀ fún wọn lẹ́tọ̀ wọn yálà ẹ̀tọ́ zaka yọ fún wọn tí wọ́n bá wà nípò ẹ̀ tó tọ́ sí zaka jaka yọ fún wọn tá bá wà nípò ẹ̀ tó tọ́ sí jaka kéèyàn tún wá náwó ẹ̀bùn ìṣe dáadáa orí wípé àṣírí rẹ̀ fẹ́ tú níbì kan ó náwó dáadáa sí ẹ̀gbọ́n bàbá ni àbúrò bàbá ni ẹ̀gbọ́n ìyá ni àbúrò àbáwọn ọmọ wọn eléyìí náà ń pè ní sílẹ̀tù rahim dídò okùn ẹbí pọ̀ ọlọ́run ọba ní wàhálì mẹ́sìkì bákan náà alìmìsíkì ó náà làwọn aláìní aláìní kò túmọ̀ pé kò ní rárá ṣùgbọ́n tó ní kò tó tọ́bá ti náà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tán kò tún sí nǹkan ló jẹ́ pé tàbá wo ọ̀pọ̀lọpọ̀ wa average Nigeria masakin wa lẹ́rìnmí bá ti ná oyin tí ó jẹ lẹ́yìn nìkan lórí bí ọ̀ká tún lọ ọdún iṣẹ́ lọ́la kò sí tí wọ́n jẹ ọlọ́wọ́n bá ní gbogbo àwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá ní tó tún ṣẹ́kù wal miskin ọlọ́wọ́n bá ní àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ nínú tọ́lọ́wọ́n bá jogún fún ọ àwọn ènìyàn rí wọ́n bá gbé wọn lówó àbáwọn jàgùdà wọ́n dá wọn lọ́nà wọ́n wá di ẹni tí ò ní nǹkan kan wọ́n wá ń tọrọ káwọn lè rówó káwọn fi padà sí táwọn ti ń bọ̀ ó lè rí wọn kán dáadáa àwọn mìíràn wọ́n ń pè ní àwọn ọmọ ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ní nínú tẹ ní tó bá ṣẹ́kù ẹ fún àwọn náà ولا تبذر تبذيرا Àwọn ọba ní ẹ̀sì gbọ́dọ̀ máa ná ìná àpà, wàlá tó bá bèèrè tẹ̀bù bí rán látara fara ọba ya bùtùlú ọlọ́ni rẹ̀ kọ́ là ń sọ kí ni túmọ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń bá wa sọ níbi ìgbà mi ń bẹ ẹlòmí ń bẹ nínú ẹbí lóòótọ́ tí wọ́n ní ká ṣe fún àmọ́ tó fẹ́ ká ṣe fóun lé lórí nǹkan yóò wọ́ sí ẹ̀ tí ò wúlò ló gbé síwájú ẹ wọ́n wá lè sọ fún tó bá gbé nǹkan mi ò mo lè náwó ṣùgbọ́n ìjọ ẹgbẹ́ síwájú mo lè náwó lérẹ̀ lápòjúwe ọbẹ̀ sọ̀kọ́ àná ọwọ́ á ní in tí wọ́n pín fóun màálù mẹ́jọ bàtà òun tẹ̀ ń kọ̀ǹpléǹ nígbà lówó tí wọ́n ní àà ṣe bọ́ ọmọ ẹ̀yẹ́ nílámọ́yìn kódà báwọn bá bá gbà fẹ́lòmíì kó dín mẹ́jọ àlékún àfúwọ̀ ó ní ah, òun náà rò pé ọlọ́run ti fi ọkẹ́ tí bá ní mi lè ṣe níbẹ̀ wọn àbùkù ẹni ló ti wá bọ̀ pé mo sì mọ̀ pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ sọ fún wípé bọ̀dá tẹ bá ní nǹkan míì ṣe ẹ̀jẹ̀ àgbọ̀ sẹ́rẹ̀ yìí ní ìlú fún torí pé tọwọ́ bá ti na síbẹ̀ iná àpàlò náà yẹn wà láti bá bẹ̀rẹ̀ jàmáà àwọn irú nǹkan báyẹn wá pọ̀ nínú fámílì wọ́n máa gbà ọ́ níyànjú kó náwó lérí tí ò wúlò àtẹ̀bùdír àfáwa ibn Mas'ud ó ní tí ń jẹ́ àtẹ̀bùdír radiyallahu ta'ala anhu wọ́n lò náà ni al-infaq fi ghayri haqqi al-infaq fi ghayri haqqi islam pé púpọ̀ ṣe mẹ́kẹ́ wọ́n bá lọ́wọ́ sí ń bá wa sọ̀rọ̀ pé kánáwó fẹ́ bí kánáwó fẹ́ bí nínú ẹ̀mí wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò sì máa wá sẹ́mi wa nítorí àwọn ẹbí wa ní ìwà sọ yẹ pé owó tó fẹ́ máa gbà lọ́wọ́ èèyàn yẹn èèyàn náà mọ̀ pé owó yìí kò bá tọ́lọ́run kó tó wá máa rò yẹn ọlọ́run bá tètè rí ọkàn rẹ ọlọ́run bá wá ní gbogbo tí wọ́n gbé síwájú ẹ náà kọ́ gbogbo ẹ náà kọ́ ló máa náwó lé lórí tó bá sọ pé gbogbo ẹ ló máa náwó lé lórí ó dìbò tìlú ọlọ́wọ́ bá ń sọ pé wọ́n láti ó bá bèèrè tẹ̀bẹ̀ bí ọlọ́wọ́ bá ní bá ṣe ní ẹmọ náà ẹmọ ya bùtùlú o torí pé ń jẹ́ bùtùlú kọ́ náà ní kẹyàn ọmọ ẹnáwó lórí tí ò wúlò lórí tí ò wúlò ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ó ní ah, bọ̀dá nínú gbígbàdúrà yín kan ní mo tún ní kí n wá sọ fún yín ayò àwọn tí wọ́n ń pọn ọtí báyìí báyìí báyìí ní gbogbo nàìjíríà òun náà fún ní sàtífíkẹ́tì pé dẹ́pọ̀ rẹ̀ ní gbogbo séètì òní wọ́n kàn ní kóun kàfà mú five million wa tó bá tún five million wa wọ́n á máa já òsì fún gbogbo séètì ọ̀dọ̀ ni wọ́n ti máa gbà òun á rò pé káàlù ń lè lọ gbà five million èkó jẹ yíyà lójú kó wọn bá yìí. bó ṣe wá ń jọ náà ìdí ń bẹ lọ́wọ́ rẹ ó ju twenty million lọ tó wàá fún ni àbọ̀ sọ pé kó kun ẹbí mọ́ jà àti ó bá já lórí ìkọjá. ọlọ́run bá ní bá a ṣe ní kẹ̀kẹ́ bí mọ́ra ẹ má náwó lórí ìbàjẹ́ o. ولا تبذر تبذيرا àbúrò rẹ̀ kan wá bá onígbọ̀dọ̀ òfẹ́ lọ òfẹ́ lọ dé ọwọ́ abilé rẹ̀ kìlọ̀ ọ̀fẹ́ lọ sí mo bá dọ̀ àwọn ọmọ ọmọ náà rẹ̀ rárá kí ni kókó ìlú rẹ̀ lọ sí lọ àwọn abẹ́lẹ̀ ọmọ ọ̀sùn ọ̀sùn ìlú kí ni nǹkan yẹn báwọn bá ká jọ ń pa á wàlá tó bá bẹ̀rẹ̀ tẹ̀bù bí rá èyí kan náwó ṣòfò fẹ́ náwó lé lórí owó níyì kọjá na nínú àpà torí pé nínú ìtọ́lọ̀ ó bìyàn léèrè ọ̀kan lówó yẹn bó ṣe náà ẹlòmí ń bẹ tó ní bùkátà sówó kódò lè jẹ fámìlì ẹ tí nǹkan ó sì wúlò fún ó fẹ́ ná owó yẹn ó fẹ́ gbà nígbà tí ò wúlò mọ́ fún ní tó bá rí kó wí ọlọ́wọ́n bá ní wàhálà tó bá bẹ̀rẹ̀ tẹ̀sán bí rọ. ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan ló wá àti ló ti wá wá ó ní tó wà ń bẹ̀ ní wípé òun ń ta púùlù òun ti wá dé lẹ́wù pé kóhun ó jẹ in tó kù one million tó ń bá lè rí one million náà ó kéré jù in tí ó jáde láàrin ọ̀sẹ̀ méjì kò kéré sí five hundred million one million náà lọ níbi tó kù sí kí lè ní òtó sùn. tó wàá fún ni ẹgbẹ́ bàbá rẹ̀ ní. ọba ní bí mo ṣe ń sọ fún yín mò ń là o. mọ́ wa lọ máa sọ pé ọlọ́run ti ní ká da aṣẹ́ ká da bí bẹ̀rẹ̀ sí ọba tó bá bẹ̀rẹ̀ المبصرين كانوا إخوان الشياطين إن المبصرين كانوا إخوان الشياطين نعم ولا ó sọ ìdí tóun òfin fẹ́ ká máa nánà àpà fún wa torí pé gbogbo ẹnikẹ́ni tí bá nánà àpà èṣù ni èṣù èèyàn kódà kó máa kírun èṣù ni kí nìdí ta fi fi wé èṣù torí pé èṣù máa jẹ́ sábàbí gbogbo aburú gbogbo ẹnikẹ́ni tí bá ti ń nánà àpà ọ̀hún ran aburú lọ́wọ́ láti ṣẹlẹ̀ náà ni níbi tá aburú dé láyé lẹ́nìí àwọn kan náà náwó sí i táburú fi ń gòkè táburú fi ń gòkè gbogbo ẹ̀yin tẹ́ ń náwó nídìí ìbàjẹ́ kí ìbàjẹ́ lè máa lọ sókè ọmọ ẹ̀yà èṣù ní ọlọ́wọ́n bá ní ìnà ìmúbá sí ìnà kánú ikhwana shayatin. ìnà ìmúbá ọlọ́wọ́n bá ní ṣe rí gbogbo àwọn tí wọ́n máa ń ná ìnà bùtùlú pẹ̀lú àníyàn páwọn sáfẹ́ da nínú ẹbí pẹ̀lú àníyàn páwọn fẹ́ da nínú ará àìmọye orúkọ tẹ́lómi ti gbà nínú fámílì wọ́n tọ̀ pàdé wọ́n ni wípé ọlọ́run ti fi ọ́ kẹwà nínú ẹbí kò sówó kan tẹ́nìkankan ogún màálù ní ẹbí ní ká pa àpò ráìsì ọgọ́rùn méjì a sì gbà kó tó bẹ́ẹ̀ òjò bẹ́ẹ̀ lọ ọlọ́run sì rẹ́ lómi ilẹ̀ kó tó fi wọ́sọ̀ gà wa tó ń jí pé wọ́n làbí kẹ́yìn ọlọ́run sí ọbẹ̀ tọ́ àmì tó jù bá ń lọ bó ṣe wá fi owó sí alápò ṣe wípé wọ́n ti fi tọ́pọ̀ kọ lọ́rùn pé ọlọ́run rí gbogbo wa lẹ̀ kó tó sì wọ́gbọ́n ní sí ọlá àwa a sì mọ̀ pé o tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ sọ mọ̀ pé tí wọ́n náà bá ń wo ẹnu ayé káyé mọ́ sọ̀rọ̀ ká mọ́ sọ ọ́ lẹ́nu ọ̀sẹ̀ ó dà ẹ̀ má kàn tó ṣùgbọ́n lọ́wọ́ bá lòun gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ wọ́n bú ọ. yóò bá in tí wọ́n ń jẹ ni wọ́n mọ̀ yóò yà ọ lẹ́nu orúkọ tí wọn ò pè ọ rí níjọ́ náà wọ́n pè ọ bẹ́ẹ̀ pé àsáhun ni ọ níjọ́ tó ń ná owó yẹn lọ́nà tó tọ́ wọn ò pè ọ láwọn ọjọ́ náà ṣùgbọ́n wọ́n wà sọ fún mo ná níjọ́ kìíní àná ẹ̀dán mi ìyé ti kẹ́ kí mi èyí mi kò ní túmọ̀ torí pé owó yẹn ọlọ́run ọba ló ní ó yóò sì bí mi lẹ́yìn mo bá lẹ́wù jẹ́ pé nínú fámìlì tó bára àwọn ènìyàn kan tí wọ́n bá ń mú ẹni tọ́lọ̀ wọn bá fà lọ́wọ́ sókè nínú ẹbí wọn mọ́gbà wọn bú títí tó fi mọ kí ló ṣe ìgbà míì tẹ́lẹ̀ mi ò bá bá wọn lọ́wọ́ síbi ìbàjẹ́ mo bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ láìdá mo lò ó sì ní o wọ́n mọ̀ sọ̀rọ̀ láìdá ṣùgbọ́n tó ti ń bá wọn dá sí nǹkan tó da ẹnìkan òní bọ́ ọlọ́wọ́ bá ní wọ́n rá ṣùgbọ́n sí tẹ̀dù ní ìran ó wà máa sọ fún ọ wípé ọlọ́run tó pa mí láṣẹ kí n ṣe dáadáa sí yí kí n náwó fún yí náà ló sọ fún mi kí n nínú àpá wàlá ṣùgbọ́n sí tẹ̀dù ní ìran Arákùnrin kan ń bẹ nítọ́ka, ẹni tó súnmọ́, ó ń sọ̀rọ̀ rẹ̀ níta ìdá. Inú wá ń bí lè rẹ̀ pé iṣẹ́ tẹ́lẹ̀ ó bí, ó ní kì máa ah, bí. Ah, ẹjá bí, kábí tún ṣe. ó ṣe tí ò nínú àwọn rẹ̀ lọ́wọ́. Ẹjẹ́ oníkálukú ṣe afẹ́fúrúwá ó ní tó ṣẹlẹ̀ ní wípé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀gbọ́n òun yẹn ọ̀dọ̀ òun ló ń gbé ó ń kẹ́kọ̀ọ́ ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe òun gbọ́ bùkátà lérí ẹ̀ ọmọ yẹn wá ya ìpáǹlẹ̀ ó lè gbẹ́gbẹ́ àwọn ṣèdè nù ọba lòun lọ ó lò náà ọmọ yìí lè dípò òun hundred ọ̀sá ni rárá gbò ya ó fẹ́ wọ yunifásitì òun sì mọ̀ pé ọmọ tí ó parí ss3 ọmọ tó wà lss1 tẹ́ ní ẹmọ̀nà tẹ́ gbà ṣe bèèrè bèèrè ọ̀sáwọ̀ pólì ibo ló ti ní ó léwu ọ̀pọ̀ ẹgbẹ́ níta kó ń kó mọ́dà sí ìta ìgbà tó wọ skul ó lọ jọyìn ẹgbẹ́ òkùnkùn ní pólì àwọn èèyàn wá ń sọ fóun pé ọmọ yìí ẹgbẹ́ òkùnkùn ló ń sì pẹ̀gbọ́n títọ́ ọlọ́mọ yìí jẹ́ ìgbà wọn ń parọ́ mọ́ ni bóun wá sọ fún ìgbé tó bá fa wàhálà tó bá tóun lè dá sí o nígbà ó yá wọ́n bá kó mọ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn bí wọ́n wà wọ́n sá kó mú ọmọ bẹ́ẹ̀ wọ́n wá ní tí òfin ní ìlú ẹ̀wọ̀n ó náà nìkan lọ mú wá bàbá yìí wà ọ́ta tó ní kọ̀ọ̀ká bó ṣe wá bá búrò rẹ̀ ń pé kó mọ́ wa ó lọ́n wá sọ fún pé àà ah, ah, ṣe bẹ́ẹ̀ wọ́n six months náà ẹjọ́ lọ ó dé ọba lọ tó dé yóò gbọ́rọ̀ ìyẹn lẹ́gbọ́n wa ń sọ firi wípé àbúrò ohun àníyàn rẹ̀ ò dáa sóhun ó fẹ́ kọmọ òun lọ sẹ́wọ̀n ó lọ́mọ yín kọ́ lòun ní ọlọ́ ẹ̀mọ́ ìwà aburú sí ń bẹ lára rẹ̀ yẹn làá fẹ́ kán lọ bá òun ní owó yẹn lọ́wọ́ sùn ní fún yín ẹni kọ́mọ yẹn lọ jìyà wọ́n sáwà á dààmú ni wọ́n á ń sọ̀rọ̀ ẹni ẹ̀láìdá ẹni ẹni wò pé ọmọ yẹn ẹ̀ jẹ́ kó ronú bí bá ń ṣe bàjẹ́ ẹ̀ mọ̀kún lọ́wọ́ ó sì ti fọkàn balẹ̀ pé bóun bá fa wàhálà àbúrò bàbá àwọn olówó mo gbowó kalẹ̀ àìmọye nǹkan tó ń ti fara kín bẹ́ẹ̀ òun wá ní láéláé òun ò ní ṣe ẹjọ́ lọ jìyà tó bá jìyà láàrin six months yẹn yóò fi làákàyò lóbi jẹ́ pé bàbá lówó náà lóòótọ́ wọ́n ní ká tún ẹbí ṣe ká ṣe dáadáa sínú ẹbí kìí ṣe lórí ìbàjẹ́ o wàlá tó bá bẹ̀rẹ̀ bí irọ́ ọlọ́run ọba ní mọ́ṣe máa ná ìnà bùtùlú pẹ̀lú ń tọ́lọ̀ wọn bá bá fún ọ nínú àríṣèké Ọlọ́run ọba ní iṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá máa ń àpàtẹ rí yẹn, àwọn tí wọ́n máa ń yẹn, kò sí ń dá lè lọ. Ọlọ́run ní ọmọ ni wọ́n, a pè wọ́n lọ́mọ kì náà ọmọlẹ́yìn èṣù ni wọ́n èṣù lọ́gá wọn. Gbogbo Jésù ó sì máa pa wọ́n láṣẹ tó lòdì sí tọlọ ni torí pé èṣù gangan fúnra ara rẹ̀. Èṣù ò fìgbà kan dé tọ́lọ́wọ́ ọba rí. وكان الشيطان لربه كفورا Èbùtẹ́rí yẹn fo kùlẹ̀ kọ́tọ́ lọ tẹ́yẹ́yẹ́, kò wá sí ní ó máa sọ fún gbogbo ọmọ rẹ̀ yìí pé ká kọ́tọ́ lọ lọ. Gbogbo ẹni tó bá wá ti jó nínú àpà, ó ti mú èṣù lọ́gàá. Òun àtẹ̀sù ti jọra níbi ìmọ̀ kábàbí ìbàjẹ́ láwùjọ owó tọ́lọ́wọ́ bá fún ọ má na síbi ìbàjẹ́ owó tọ́lọ́wọ́ bá fún ọ má fi ṣe sábà bí n ti bàjẹ́ ó fi mọ peléke láwùjọ náwó síbi tó dáa náwó síbi tó ti gbaládá kó dẹ̀ tásùmíà rẹ̀ ṣe lérí ẹ̀ wà látò bá ń bẹ̀rù tẹ̀bùdú rọ́. Ìlàlù mùbàbírí náà kánú ìkwá náà ṣayàbí. وكان الشيطان لربه غرورا àríjẹ́kọ́ yẹ wa pé tí wọ́n ń pè ní náàpà o náà ni al fi ghayri haqqi kéèyàn náwó síbi tí ó sọ. kò wá ní ṣe pẹ̀lú pípọ̀ àbí kékeré èyàn lè ná owó kékeré báyìí tó bá ti jẹ́ ibi tí ó ná sí ìnáàpà ọ̀pá sìgá kan èló ni náà five naira sára àwọn tí wọ́n máa ń náà wọ́n ní five naira ṣe mọ̀ pé bó ṣe mọ yẹ iná àpàní ẹbí ohun tó mu sìgá lérè kí láǹfààní tó fẹ́ rí bẹ̀ ó fẹ́ fa èéfín sínú ó sì fẹ́ kó jáde láti mú ẹ̀ abẹ́kọ̀ èèyàn lè ṣe láì náwó àbí tọ́lọ́kadà bá páàkì tó bá rèsì ẹ̀ èé fi ẹ lọ gbé síbẹ̀ fàá sínú kó o túbà síta ó ní ìsàwó kankan àbí ọlọ́kadà gbòó lọ́wọ́ ìdí tó fi dẹ́nà àpà nìyẹn kò wọ́ọ̀sì kó náwó lérí ẹ̀ ọ̀nà kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ló mú bá ara rẹ̀ kàkà tí ó fi ṣe ọ́ láǹfààní ìnira ló tún mú bọ́ ọ wọ́n tún wá kọ síbẹ̀ gbàtà rí pé tí wọ́n ti kọ́ sára páálí yẹn wípé the smoker is liable to die young ìgbàtà tún rí pé ẹ̀ka wọ́n tún wá gbàwòrán ẹni tí ọ̀nà ọ̀fun rẹ̀ tó ti bàjẹ́ tó ti ní káńsà wọ́n tún yàwòrán rẹ̀ síbẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn yóò tún rà èyí ní kéré jù nínú náàpà èèyàn sì lè ná billion upon billion kó sì mọ́ jẹ́ náàpà tó bá ti jẹ́ pé ìtọ́ ọ̀nà lé lórí ibi tó ṣàǹfààní ni yàtọ̀ tó ń bẹ láàrin ìlú náàpà torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìyìn tí wọ́n máa ń pè ní náàpà bówó bá ṣe pọ̀ lórí èèyàn na sí ẹlòmíì à ah, èyí lọ ra ọkọ̀ rẹ̀ yìí ah, ọkọ̀ tó ń rà yìí five hundred million ah ló bá lọ́dẹ̀ million bó bá ní 50 million 30 million ó ra ọkọ̀ náà 500 million àpàlélẹ̀ májèsọ pápá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí làwọn kankan tó wà pẹ̀kúyà sọ́kọ̀ yẹn tó fi tó bá tó bá ní ọkọ̀ tó yẹn nígbà ọkọ̀ 100 million tí bá ń kọ́bà kìlómítà mẹ́ta mẹ́rin mílíà àsìkò báyìí òun tiẹ̀ kò lè tó àsìkò yẹn tó wọ́n fi kọ́bà rẹ̀ kìlómítà mẹ́rin síbi tó bá wà tí tráfíkì bá wà yóò ti mọ̀ tí ọ̀nà ọ̀bá dá wọ́n dáná ọkọ̀ yóò fún sígínà ibi wọ́n dáná bákan náà bọ́kọ̀ yẹ́ fi wá rí ohun tí ó bá fẹ́ ṣe rìfáàsì bí ṣe ń rìn tí bá ń lọ wájú bẹ́ẹ̀ náà ni rìfáàsì ẹ̀ ṣe é pé ọkọ̀ mi bẹ̀rẹ̀ pé tí nǹkan bá dójú ẹ̀ yọ lọ́sẹ̀ tọ́ọ̀nù kó tó ṣe rìfáàsì ọkọ̀ mi bẹ̀rẹ̀ kò nídìí ẹ̀yìn ẹ náà bí iwájú náà ni ló sì máa rí nìyẹn tábà wá ní wọ́n ta ní five hundred nǹkan tó fi wọ́n òun ó ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tọ́rọ̀ ọ̀bàwáyé rẹ̀ wá ah, ah, àgò lásán àgò lásán tó mọ́ sí àgò bó ṣe wà mọ́ ìtagbò yẹn ń ṣe lójó wọn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá wá rí wípé kò sí wúlò kankan tó special lára àgbo yẹn tó fi yàtọ̀ sí ìtọ́ǹtà ní twenty thousand ọwọ́ á lò rà ní five hundred million ẹwà ọ̀pẹ dákun kí ni ìyàtọ̀ àgbo yìí àti three hundred thousand naira àwa rí pé kò sí ìyàtọ̀ kankan ń bẹ̀ iná àpànìyẹn gbogbo owó tí ò bá yẹ ká ìgbà mi ń bẹ wọ́n ń ta búrẹ́dì lápòjúwe èlò ní búrẹ́dì wọ́n kàn wọ̀ sí ti gbé búrẹ́dì one thousand two thousand naira torí inú mọ́tò tó ti jáde àtàwọn ọmọbìnrin tó gbé lẹ́gbẹ̀ẹ́ wọ́n wá ní hmm, ṣẹ́rí búrẹ́dì kan yẹn fifty thousand yóò ìwọ́dẹ̀ tí ní ṣètì kan tó bá ti gbá wọn ọmọ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ náà nǹkan ọkàn rẹ̀ mú àkáǹtì wa ó transfer fifty thousand wọ́n sì fún búrẹ́dì ṣẹ̀rùbà ọkàn iná apá ló ná yẹn dókítà nìyẹn ò tó bẹ̀ àǹfààní ló tó two thousand agbọ́mọ tó lọ ra ọtí ọmọ yahoo tó tún tún dànù gbogbo gan iná apá ni ká tó tún wá sọ pé ó tún wá tún dànù ó ra agbo olówó ńlá ó dẹ̀ tún ra ọtí ó tú ọtí ó bàjẹ́ ọlọ́run ọba ní gbogbo àwọn ọmọ yahoo tẹ ẹ̀rí ẹ̀ èṣù ni wọ́n nítorí pé ìdí jẹ́ yahoo iná apá ní jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yẹ máa wò wọ́n tẹ́ bá pàdé wọn ní mọ́ọ̀lù ẹ máa wo tí wọ́n máa rà fún ìrà ń pè níbi nìkan máa ra bí àwọn bíńtì máa ra bí pọfupọfù máa ra àwọn bí bisikíìtì máa wà máa di báskẹ́tì káàkiri kí ni kókó ogun tó rà yìí ẹ̀ lè rí bọ́wára nǹkan kan tó nítumọ̀ tó lè ṣàrà láǹfààní rárá ó lè ra sìgá páálí kan báyìí ó lè jẹ́ two thousand naira yóò ṣe máa ṣe nìyẹn àwọn ẹyẹ tẹ bá fẹ́ mọ tẹ́ ń pè ní àwọn onínàá pa ẹlẹ́wọ̀n ọmọ yahoo ọlọ́run bá ní gbogbo àwọn onínàá pa tẹ bá rí yẹn innal mubadhirina kanu ikhwana shayatin. المبذرين كانوا إخوان الشياطين وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا ajẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ da sẹ́bí ọlọ́mbùn láti rí lóòótọ́ ṣùgbọ́n bó bá fẹ́ náwó fẹ́ bí náà nà lórí tó dá mọ́ náwó fẹ́ bí lórí ìbàjẹ́ tábà wá pè ọ́ láhùn lórí yẹn gbà bẹ́ẹ̀ tó pé pàtó wọn kí ọ náà tẹ́lẹ̀ òòrí ti kíkí ẹni kankan ìnàmà ẹnu tí ń fún lè wá ṣe ńlá kánà nítorí tọ́lọ́ ní bàbá rí dáadáa nínú ẹ̀bí táà sì ní kánáwó sí kódà kó jẹ́ pé ìnáwó yẹn pọ̀ ká nà sí bá a bá wá rí wípé ẹbí dúó lórí tí ò da kódà kó jẹ́ pé ìnáwó yẹn kéré mọ́ bá wọn nà sí nǹkan bá rí kan wí ìgbà tó ṣe dáadáa ó retí kan yàn ọ́ tẹ́lẹ̀ ìgbà tó sì bá wọn lọ níbi ìbàjẹ́ tí wọ́n rí wọ́n wí tọ́bá ìtúndọ̀lá tọ́bá tún gbé nǹkan dáadáa wá ó tún dá sí ọlọ́run ọba ní ṣọ́ra wàlá tó bá ṣe ìjẹ̀bù ní rán torí pé owó ṣe rí ni àmọ́ nà ni ọlọ́run bí wá báwo ló ṣe na ọlọ́run tó wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbà mí àwa máa bẹ àwọn ẹbí wọn agbóbùkátà wa bá ní gẹ́gẹ́ bí ẹni pé wọ́n mọ̀ pé ní kí ṣe lè yan ẹlòmíì ń bẹ ojú àná la fi ń wò kò sí nǹkan mọ́ kéyìn ó tó mọ̀ pé olówó nímọ́ ọ̀nà òjì àwọn tó bá súnmọ́ dáadáa lọ́mọ̀ kò sí ìjọba lọ́wọ́ rẹ̀ mọ̀ ṣùgbọ́n èyí tẹ́ mọ rí níta yẹn yóò sì mọ maintain car yóò mọ maintain múra ṣùgbọ́n àwọn tó bá súnmọ́ dáadáa ni wọ́n mọ̀ wípé ah, ọ̀rẹ́ wa kò sí ìjọba lọ́wọ́ rẹ̀ kódà olówó kò ní sí nǹkan lọ́wọ́ ẹ̀ yóò sì mọ sọ pé òun fún yín ní ṣẹ́ẹ̀kì yóò sọ kọ́ ṣẹ́ẹ̀kì one million bẹ́ẹ̀ bá dé báǹkì ẹ̀ yóò máa gbé check tax ọlọ́run bá ní tó wọ́n bá wá rò pò ní àmọ́ ìwọ mọ̀ pé kò sí lọ́wọ́ ẹ mọ́ sọ̀rọ̀ burúkú sáwọn èèyàn tí ẹ̀ pásìkò tára máa kàn yẹn ní ẹnìkan wá bá onígbọ̀dá oúnjẹ gbèsè kódà ó ti dàbò ó sákò ń lébi èló ní rẹ oúnjẹ gbèsè twenty thousand naira bọ̀dá tó lọ bá yẹn gbèsè twenty million níbẹ̀ lọ́rùn ẹ̀ tó kúdọ̀ san kílẹ̀ ó tó sùn.

Ọlọ́run bá ní Al-Iraj táwọn ẹbí ta kàkalẹ̀ yìí náà bá gbé bùkátà àwọn wá bọ́ tí ò sì sí nǹkan kan lọ́wọ́ ti ẹ náà. Ọlọ́run bá ní tó bá wá fẹ́ tẹ́rí kúrò láti jẹ́ ká mọ̀ wípé ìjẹ gbé síwájú mi agbára mi ò gbé torí pé wọn náà wà nípò ìtìrà ahmed ń rọ bí ọ wà nípò ẹni tí ń wojú Ọlọ́run ó ń ṣàgbéyẹlé pé wọ́n náà ń retí orin lọ́dọ̀ ọlọ́run ní kò sí kankanlẹ̀ àmọ́ wọn ò lè ma nígbà bá wọnú ilé wọn ò lè ma lábárọ́kọ̀ tó gbé síta wọn ò lè ma wọ́n náà ń bẹ láàyè pé òun kọ́wọ́ síwájú ọlọ́run òun retí ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá wá fẹ́ sọ pé ní tí wọ́n gbé wá yẹn òun yìí lè ṣe é وقل لهم قولا ميسورا Ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ tútù ní kó wá bá wọn sọ, má sí jà, àmì lọ́wọ́ sí òtù. فقل لهم قولا Ọlọ́wọ́ Ọlọ́run bá ní ọ̀rọ̀ tó tutù, ọ̀rọ̀ tó lẹ̀ ní kó sọ, sọ fún wọn pé, "Ah, àsìkò tẹ́ wá wà yìí, kò sí nǹkan lẹ̀, pẹ̀lú ògbó ọlọ́run ti bá ti ní màkàfí." Ọlọ́run wà bá ń bí àbùkátà, kódà bí tẹ́ ìrùkàfí, ọlọ́run ẹ̀yìn ajẹnirin burúkú àsìkò yẹn ara lè máa kàn ọ́ ṣùgbọ́n gbé yẹn mi ẹwọ ọlọ́run ọlọ́run ló dá ó mọ̀ wá pé bí ṣe máa ṣẹlẹ̀ náà bí ṣe máa ṣẹlẹ̀ ní ẹ̀ ó wá ṣe sùúrù ò ní fàbínú yọ ò ní fìbínú sọ̀rọ̀ ò ní máa tọ́kọ́ láti jọ́dún mo ti ń ṣe fún yín ó dẹ̀ gbogbo fámìlì tẹ́ fún

Ọlọ́run bá ní ìgbà tí o bá fẹ́ àfáwà Al-Hafiz Ibn Kathir, wọ́n túnmọ̀ ayà inú tafsir wọn, wọ́n ni ayé wà ìdá sa'alaka aqaribuka min amrina bi ita'ihi. Nígbàtí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n bá wá bá ọ, tí wọ́n gbé bùkátà síwájú rẹ̀, bí fáwọn. wà àrọ́dà ánìwọ̀n lè tí wọ́n náà ó kò sí nǹkankan lọ́wọ́ ó dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí nǹkankan lẹ̀ ọlọ́wọ́n bá ní má sọ̀rọ̀ òdì sí wọn fàkúláhùn èwo wá ní kìí ṣàdánwò ẹni tó tún níní ọlọ́run tún kó àdánwò ti níní ṣe bẹ́ èèyàn ló náà èèyàn ní àsìkò yẹn tó bá bínú gẹ́gẹ́ bí ọmọnìyàn ìjọmọnìyàn náà nìyẹn torípò náà àsìkò tó wà nílò jẹ́ pé ṣe ẹni tó bá lówó tọ́lọ̀wọ̀n ọba ara tó fà á sókè láwùjọ tíró àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá náwó ẹ̀dí á wọn torí pé olówó ìntólówó bí sì pẹ̀lú níbi ìnáwó ó pọ̀ gbogbo bùkátà tí wọ́n fẹ́ gbọ́ bùkátà five thousand naira ní o sì ní two thousand naira lọ́wọ́ òun wẹ́ ibi tí fi three thousand olówó òun ní fifty million lọ́wọ́ báyìí tẹ bá ti lọ bá yẹnu kò sówó kò parọ́ ṣẹ́rí fifty million ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn thirty million ń bẹ gbèsè ní twenty million ní kí ọ̀sẹ̀ yìí wá tó parí hundred million yẹn gbúdọ̀ pé tí ò bá pé yóò gbogbo yín gan ẹ̀ka náà ìwọ wá dọ́dọ̀ rẹ̀ fún ọ ní one million tó bá ní kò ah, ah, àlàájì fifty million rèé.

ìwọ tó wá jẹ́ ẹni tó ní náà ọlọ́run wá ní síbẹ̀síbẹ̀ náà ò gbúdọ̀ tún sí ọ̀rọ̀ sọ. jẹ̀mọ́ àdánwò ní gbogbo ẹ̀ àtẹni tó ní ọlọ́run fi àdánwò síbi níní ẹ àtẹni tí ò ní ọlọ́run bá fi àdánwò síbẹ̀ náà kò sí kan kí é sàdánwò wà nàbùlókún ìṣẹ́lẹ̀ ìwà ìwà ìfẹ̀sìnà ìntẹ́ ẹ̀fẹ́ yẹn àdánwò la fi ṣe fún yín tá a bá fi kàn yín in tó ń wù yín yẹn bá ṣe ń ẹ̀fẹ́ fún yín náà àdánwò náà tún ni gbogbo ẹ̀fìtínà ni ẹwà àríkọ́lọ́ wá ní ògbùdọ̀ sí ọ̀rọ̀ sọ ní àsìkò tó yẹ kí mo bíyàn àti ẹmọ kan tó yẹ kí mi náà wà tọ́ọ̀dọ̀ sọ pé mi gbùdọ̀ mọ́ sí ọlọ́run ọba ní kàkà tó fi bínú ìwọ bàbá olówó ìwọ tọ́lọ́run fà sókè nínú ẹbí má bínú tí wọ́n bá ti gbé tó ju agbára rẹ lọ tó bá ti lágbára fi ohun ẹ̀lẹ̀ sọ fún wọn wàkúnláwò máa kàwọ́lá ọ̀jọ̀gbọ́n kan ó sọ̀rọ̀ kan tó súnmọ́ ìtumọ̀ ara yìí ó ní wọ́n tọ́lọ̀ ń gbò láti rí nínú ẹbí ọlọ́run ráwọn tó ju ọlọ́ ńlẹ̀ kò fà wọ́n lọ́wọ́ òkè ọlọ́run fà wọ́n lọ́wọ́ òkè nínú ẹbí bẹ́yìí bá dé ìwọ ni bítọ̀ ń bá dé ìwọ ni bẹ́yìí bá dé ìwọ ni ìwọ la fẹ́ rí lọ́tún lọ́sì ó wá sú ọ inú rẹ̀ wá ń bàjẹ́ ọ wá ń kanra ẹni ẹni kò lè jẹ́ ká bẹ̀ lọ́hun fún ọ kọ́ lọ́hun fi ọ sípò ẹni tí ó máa béèrè tó bá yẹ pé ipò tó wà yẹn ìmọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ yẹn ara ń kan ọ́ ó ti sọ wá bẹ̀rẹ̀ lọ pé ọlọ́run kọ́ sọ ọ́ dá láì ẹlòmíì ti ń tọrọ lọ́dọ̀ rẹ ó pàtìjú mọ́ra ni ó ti yẹ kó ti wá látẹ̀sí ṣùgbọ́n ah, ah, lọ tọrọ lọ́dọ̀ rẹ ṣùgbọ́n pàtílẹ̀ wá ka mọ́ ó pàtìjú mọ́ra ló fi wá ó náà kò tẹ́ lọ́rùn bó náà ti pa mọ́ra yẹn ìwọ náà pa ìbínú yẹn mọ́ra فقل لهما قولا ميسورا ọlọ́run ọba ní ìwọ bàbá olówó ìwọ tọ́lọ́run ọba fà lọ́wọ́ sókè nínú ẹbí lóòótọ́ a mọ̀ pé yóò yànlá yóò gbóná lára rẹ torí pàwọn òfẹ́ bọ́ ọmọ condition tó wà ọlọ́run ọba ní mọ́tòrí tí wọ́n lọ jẹ́ gbèsè mọ́tòrí tí wọ́n lọ láńtò lágbára bọ́ra rẹ lọ́nù sọ fún wọn wípé kò sílẹ̀ àìwá sílẹ̀ yẹn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún wọn wàkúnlá òmá kà ó láhùn mẹ́sùn rọ. fàkúnlá òun kà ó láhùn mẹ́sùn mẹ́sùn rọ àfọ́ ẹ̀bùn kẹfì pé ṣàdéhùn fún wọn pé tó bá ti wà ẹ̀rọ wọn wá fi ohun lílẹ̀ kó fi sọ kò ìdájọ́ àrísìkúlá fatanasilukum inṣàlá ìdájọ́ àrísìkúlá ẹwà láyé nínú kẹfì pé kọ́ọ́lá mẹ́ ìṣúra tí nǹkan bá tún rú gbọ́gbọ́ bí ìtàtẹ̀yíwá fànà sílòkun insha Allah lákànsí ara sọ ní fúfú yẹ bẹ́ẹ̀ kó tún ṣàdúrà èyí tó wá fẹ́ bí ọ̀nù yẹn tẹ̀ mọ́ra gbé mọ́ra wá fi bẹ́ẹ̀ lọ́hùn láàfin lè mọ̀ pé gbogbo ẹ̀ náà àdánwò ni ẹni tí ò ní yẹn náà ọlọ́run fi dánwò ni kó mọ rí tó wù ọ báyìí kó mọ ní tó fi ní kí nǹkan máa wù ọ báyìí gba ah, nǹkan báyìí ṣe òògùn nǹkan báyìí ṣe òògùn ṣùgbọ́n òní tó lè fi ní. ẹni tó wá sọ pé tí nǹkan kan bá ti wù báyìí ó ní tí ó fi ní lọ́wọ́ bí nǹkan kan bá ń wù jẹ ó ní tí ó fi rà á lọ́wọ́ wá fi ra ààrẹ sípò ẹni tó ṣe pé tó bá bè lọ́wọ́ rẹ̀ pé àti ah, ẹ máa mu mílìkì gbogbo òun sí ẹ̀ mọ́ kó ṣe rí lẹ́nu wá mílìkì gbogbo ló ṣe máa rí lẹ́nu náà òun rántí bí ọdún kẹwàá ńlẹ̀ tó ń síkì ló ti mú kẹ́yìn bọ́fẹ́ rà kò rówó tí ó fi rà wọ́n ní bàbá kan jọ kan ó ń kọjá lẹ́sẹ̀ wá kí ló orúkọ èso yìí enough ọwọ́ ni a ó ń jẹ́ irú èso ìmọ́ka èló ni ẹ pè náà gbogbo ọkàn naira a seven thousand naira ìwọ báwo ní ààrẹ owó tó bẹ́ẹ̀ nǹkan yẹn ń wú jẹ ṣùgbọ́n pàtó gbọ́ yẹn tó jẹ́ ọ̀sọ́dẹ̀ ah, ìwọ̀ rẹ̀ àmọ́ ìwọ gbogbo tó bá ti wọ́ jẹ tó bá ti rí in tó fi rà ń bẹ lọ́wọ́ ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́ ọlọ́wọ́ fi ń bẹ tó bá wọ ìlú òun fẹ́ ra ilẹ̀ síwájú ilé ọba kò lè sílẹ̀ ń bẹ̀ yẹn mọ̀ ah, ẹ lọ ṣèwádìí ń fẹ́ ra síbẹ̀ tí ààfin ọba gan ló bá ṣe rà òun ṣe tán láti rà àwọn agent ò ní sọ́wọ́ wà tó bá ti wà pẹ̀lú òbú ọlọ́ ọba ọ̀pàlẹ̀ mọ̀ àà alẹ́ ah, ah, tó báyìí yọ́ lọ kó ààfin tuntun síbò mi lọ́lọ́wọ́ fi máa gbéraga nígbà míì torí pọ́lọ́wọ́ máa gbà pé kò sí bí òṣìṣẹ́ tó bá ti gbogbo orun mọ́lẹ̀ ààfin pátá ní ògbówó pẹ̀lú ọgbọ́ ọlọ́run ẹ padà di pé wọ́n gbogbo àfihàn shopping complex ló padà kọ́ gbogbo ẹnikẹ́ni bábà wọn bá sọ̀rọ̀ ti ẹ̀ bẹ́ẹ̀ náà má dunnú jù ni ìyẹn ló mú fúnra hàn tó fi padà lọ́lọ́run tó kí ló fẹ́ ṣe tó rí ṣe anàrọ̀ mi lọ́wọ́ bá fi jẹ́ kó yé wa pé bó bá ti wulẹ̀ kó mọ ga lẹ́yìn tó kó torí olówó rí pé òun ò máa sọ̀rọ̀ sí ọmọ òbí ọ̀dà kò fi kódà kó jù ọ lọ́jọ́ orí ṣìfẹ̀mọ́bìnrin ṣìfẹ̀mọ́bìnrin ẹni ọ̀hún sọ bẹ́ẹ̀ sì ni ó mèsì tó lè fọ̀ ṣùgbọ́n alìpìkì náà ni ìwọ tó ọlọ́run wá fọ̀rọ̀ sí ọ lẹ́nu tó fọ̀rọ̀ sórí ahọ́n rẹ ọlọ́run ní máa ṣe pẹ̀lẹ́ àsìkò tó yẹ kó bínú tó sì lè justify ìbínú yẹn má bínú fàkúláhùn káọ̀lá mẹ́sùúrọ̀ ọlọ́ọ̀bá ní ọ̀rọ̀ tútù ní kó sọ wípé pẹ̀lú ògbọ́ ọlọ́run ní nǹkan bá ti wà ńlẹ̀ àkànṣe ẹ̀kọ́ nìyẹn mọ́mọ́ sọ pé kò sí kò sí ẹlòmí ń bẹ bẹ́ẹ̀ bá ti gbé nǹkan dé wá lójú ẹsẹ̀ ní oṣù ní kò sí àkàrà ìta ní òsí láàárọ̀ yìí kílẹ̀ tó sú ọlọ́run lè mú wa ṣùgbọ́n sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lọ́wọ́lọ́wọ́ báyìí ò náà ń sọ̀rọ̀ ṣùgbọ́n bá tó ga lọ́lọ́run ó kílẹ̀ tó sú ọlọ́run ó lè ṣe ń rọrùn ọlọ́run bá ṣe ń rọrùn pẹ̀lú ògbọ́ ọlọ́run bá kà sí kódà kó o má padà fún ní nǹkan gangan inú rẹ̀ ó dùn ṣùgbọ́n sọ̀rọ̀ ẹ́ẹ̀ṣẹ̀ jẹjẹjẹjẹ wọ́n sì pè fún yìí ní last week tẹ wá sẹ́mi òfin ìjẹ́ ẹ̀dógún tẹ wá sẹ́mi òfin kí ló dé ẹ̀ mọ́ bomi ni alọ́ọ̀ni má sọ bẹ́ẹ̀ lóòótọ́ àtìmọ̀ntì ń jára ọkọ̀ ìwọ náà ní iye kan tó gbúdọ̀ san sí kọ́mpìnì níjọ́ yẹn tí ó sì kíkù ọlọ́run bá ní kàkà tó fi bínú. ọlọ́run bá ní ọ̀rọ̀ tútù ni kò sọ fún wọn àdánwò tiẹ̀ ló dé yẹn ọlọ́run ọba ni wà látàjá lèyádàkà mọ́gúlù látà nílá ònùkẹ́k wà látàbọ̀ sótán àkólà albásta fàtàkọ́ ọ̀dàmàlò mahasúrọ̀ Wàlá tàbí ó wà kó lè lọ́dún. كل الفقر فتموت مدروما معذورا àfáwà Qatada ó ní ìǹkánà lákmàlù fàṣílù bí máàlì bó bá ní ẹbí bọ́lọ̀n bá bọ̀ láti arísìkì fi arísìkì yẹn fi kó ẹbí mara lórí dáadáa wà ń lámìyàkùn lákmàlù ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé ọlọ́run mú àdánwò àti ò bá sówó lọ́wọ́ ẹ o sì láwọn ẹbí fáǹṣì ilé ìbìrí jìlì àbọ̀ ọ̀bá lóyún owó lápò ó yẹ kọ́ lẹ́sẹ̀ ìrìn ẹsẹ̀ bọ́ wọn pọkàn ní kí wọ́n á béèrè yìí náà mo ní kí n béèrè yìí náà èyí ń bọ̀ ọ̀bá lówó ó lẹ́sẹ̀ ló fi jẹ́ wípé ó ṣòro kéèyàn ó tó sọ pé èèyàn ní nǹkan téèyàn ó fi sokùn ẹbí pọ̀ bó lówó ó lẹ́sẹ̀ bó lẹ́sẹ̀ ó lọ́rọ̀ ẹnu ẹlòmí ń bẹ kìí ṣe pé owó ló ní nínú ẹbí ṣùgbọ́n lọ́lọ́run sì lò ní sábàbí tí ń kó ẹbí mọ́ra kò sí lówó àmọ́ tó bá gbọ́ pé àwọ̀ kan ń bẹ nínú ẹbí yóò lọ yóò ṣàṣìṣe bí wọn ò sọ fún bó bá ti gbọ́ yóò dìde yóò rí kóun ṣe àtúnṣe yẹn tálàáfíà tuntun padà sínú ẹbí ìdí ń ṣe yẹn gan ó ju owó lọ tọ́lọ́wọ́n bá fi kan pámọ́ wa wípé gbogbo ń ta ní kánà láti máa fi so ẹbí pọ̀ kẹ́bí mọ̀ sí já látọwọ́ wa ìgbà tọ́lọ́wọ́n wá kì wá nílọ̀ pé ta bá fẹ́ náwó sínú ẹbí náà kánà lọ́nà tó dáa ká má náwó lórí ìbàjẹ́ bákan náà ọlọ́run wá lòdì sí kéèyàn ó yahun ìwà burúkú ìwà ẹni ìparun ó náà lahun ọlọ́run kó sọ wa bẹ́ẹ̀ bọ́lá ń ṣe lòdì sí ahun bẹ́ẹ̀ náà ló lòdì sí ìnáàpà mọ́ ìyá ahun mọ́ sì tún jẹ́ onínáàpà wọ́n tún wọ́n sí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba ní wà látẹ́jẹ́ alẹ́ adákàmọ́ láṣà ní ilá ọ̀nà pẹ̀ Àwọn ọmọ Ọlọ́run ọba ni wà látàjì àlèyàdá ká má zùlú látàrí ọ̀nà pẹ̀lú. Ọlọ́run ọba ni ṣe ọwọ́ rẹ ní tó dì papọ̀ mọ́ ọ̀rùn báyìí. Ṣẹ́mọ̀kẹ́ ẹni tá ń tà ní báyìí. Ṣùgbọ́n ó ọwọ́ papọ̀ báyìí, ó gbé òwe tọ́lọ̀wọ̀n bá fi pa ń bẹ̀rẹ̀ ni pé mọ́ ya hun ọlọ́wọ̀n bá ní má di ọwọ́ rẹ papọ̀ kó tún wá so mọ́rùn báyìí mọ́ ya hun ìwà kìí ṣe wà mùmí ní ọlọ́wọ̀n bá ní bá ṣe ní kẹ mọ́ gbogbo bá ti wọ́wọ́ ẹ̀ náà gbogbo ẹ̀ náà ní àtibí tó dá àtibí tí ó dá gbogbo ẹ̀ ní ọmọ náà ló jẹ́ pé àlèkùsọ́ọ̀dì nínú tẹ́sìn faramọ́ ni kéèyàn ó máa ní scale of preference lérí bẹ́ẹ̀ yóò sì máa náwó owó tẹ rí yẹn kò sí bí owó ṣe pọ̀ tó kò lè tó fún ìtafẹ́ abẹ́ẹ̀kọ́ torí pé wọ́n ti wa unlimited ni ìdọ́mọ̀nìyàn fẹ́ kò lè dópin ṣùgbọ́n resources táàfin máa ṣe nǹkan ẹ̀yẹn wà limited is a principle nínú economics ó wà bẹ́ẹ̀ tó fi dórí ìjọba gan náà ìjọba ò lè lówó tí ó fi ṣe gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà àwọn náà fẹ́ sọ̀nà àwọn náà fẹ́ ṣe àwọn náà fẹ́ fáwọn student ní bursary ni kókó kákọ́kọ́ mú ìyẹn ni scale of preference bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ti fẹ́ ká máa ṣe má sọ pé torí bówó ṣe pọ̀ lọ́wọ́ rẹ ló ṣe máa ná blablabla ìgbà tí ìnáwó tó jẹ́ kókó bá délẹ̀ kò ní sówó ẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ ó ti ná lórí tí ò wúlò ó ti ná lórí tí ò nítumọ̀ owó five thousand bẹ lọ́wọ́ rẹ ẹ jẹun nínú ẹ̀ ọmọ fẹ́ ra bàtà nínú ẹ̀ lọ sílé ẹ̀kọ́ owó iléèwé ọmọ ó wà níbẹ̀ ìyàwó rẹ̀ ó gbógun tí ọ́ ó ní òun ò ní dátà òwò sì ra twenty gig ní five thousand yìí náà bákan náà ọ̀rẹ́ rẹ̀ kan ó ní òun ti dà níyàn wípé ọ̀dọ̀ rẹ̀ òun fẹ́ jẹ ṣàwámà lálẹ́ òun ó gbogbo ẹ̀ náà lórí five thousand yìí wọ́n wá rí pé hmm, ṣàwámà yẹn ni àkọ́kọ́ ẹ rí pé ọpọlọ rẹ o ẹ tí ì jẹun alẹ́ o àdíkọ̀ wá ronú pé hmm, wáìfù mi ní data mo gbọ́dọ̀ ra data irú yẹn náà máa ń pè ní unwise decision ìpinnu òpònú gbogbo àwọn nǹkan yẹn ló wa lẹ́kọ̀ọ́ èèyàn gbúdọ̀ téèyàn bá ṣiṣẹ́ owó tó bá rówó tó bá yọ sí ọlọ́wọ́ gbúdọ̀ mọ kí ló kàn kí ni ó yẹ kí n náwó lé lórí èwo ló yẹ kí n ná púpọ̀ èwo ló yẹ kí n ṣẹ́kù èwo ló yẹ kí n fi sọ ohun dìgbà míì èyí tó yẹ kẹ́lò bí ọ sọ dìgbà míì ni ó mọ̀ kówó lé lórí báyìí yóò mọ̀ kówó lérí ẹ̀ in tó sì lè sọ di ìgbà míì ẹni tí ń gbélé ọjà òwúlé wọ́n fẹ́ lè nílé ẹnìkan wá fún ní five hundred thousand owó ilé rẹ̀ sì ní eighty thousand lówó ilé gbàtán fún ní five hundred thousand ní ẹnìkan wá fi ilẹ̀ kan lọ ilẹ̀ yẹn two million ní pé ṣùgbọ́n àwọn gba ó san díẹ̀díẹ̀ ilẹ̀ yẹn tó wá jẹ́ lé omi nínú ra ó wá fọ̀rọ̀ lọ ìyàwó ìyàwó bá bá ti nílé lórí àdúrà gbà àní máa sanwó lé mọ́ náà lèyàn sí bẹ̀rẹ̀ ẹni tí ó gùn ọkọ̀ tó bá ti ra táyà ó ti bẹ̀rẹ̀ náà díẹ̀ díẹ̀ náà ni jama náà ó ti wọ́kọ́ ọlá ti ra táyà bá irú ẹni ẹ jama kí ló yẹ kó fowó yẹn ṣe kó lọ sanwó lé torí wípé five hundred thousand tó kó kalẹ̀ yẹn ilẹ̀ ò tí ì di tiẹ̀ kò dẹ̀ lè ṣiṣẹ́ kó ní five hundred thousand tí ì bá ti pé wọ́n bu owó sì kù one point five síbo ni ó ti rí yẹn èèyàn gbọ́dọ̀ mọ gbà fọ́lọ́ pé àsìkò rírà lè tí kó mú 80,000 kó lọ kódà ó lè ọdún méjì ọkàn rẹ̀ ó balẹ̀ ọ̀rọ̀ owó léhùn okùnrùn bẹ̀ yóò wà lè mọ sọ́gù báwọn nǹkan ní ìtókù pé tásìkò bá tó ara rẹ̀ ṣùgbọ́n ló fi ń gbẹ orí ilẹ̀ yẹn ó lọ yẹn lé nígbà tún yá bá máa dà láàrín pé ti ń ka lórí ilẹ̀ yẹn á gbà ó o nígbà ọba yá ọba àgbàlẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́dà owó dà ìgbà tí mo sọ wípé kẹsẹ̀ nǹkan lórí àwọn alágbára ẹgbà lọ́wọ́ yín kọ́lás bọ́bá rówó ra lẹ̀ yẹn gẹ́gẹ́ sand fili inú ìrà lọ́ra lẹ̀ sí ìdí wàhálà òfin tán nígbèsí ayé ẹlòmíì nìyẹn kò lè dánú àlèfisọ́ọ̀tì bẹ́yàn bá ní owó lọ́wọ́ kéyàn ó lè ronú pé bó la ṣe ń na èwo la kọ́kọ́ èwo ni kejì bó la ṣe lè pláàni ẹ̀ ááyà yìí ọlọ́run ọba ó fi pàkíyèsí wa wà látẹ́jálé adákàmágbélú látàn ilá ònàpẹ́. Ọ̀rọ̀ ọba ní mọ́yà ahun. Láàárín ẹgbẹ́ ẹgbẹ́ má pa ọwọ́ rẹ pọ̀ kó wá dì í mọ́rùn ìtumọ̀ rẹ̀ ni pé ó di ọwọ́ pínpínpín báyìí níta hun ọlọ́run ọba ní má ṣe bẹ́ẹ̀. tó bá ti ẹ̀ di ọwọ́ yẹn tó bá kó lẹ̀ àwọn èèyàn ti lè nà ṣùgbọ́n ọrùn báyìí ló fi fún ọlọ́run ọba pòwe pé ahun nìyẹn má yẹ ahun wàlá tàbí sótó àkọlà ìbá sọ̀rọ̀ má sì dá ọwọ́ lẹ̀ báyìí ọwọ́ ta bá ti dá lẹ̀ báyìí ogun tó bá ti bọ́ bẹ̀ yọ ọmọ lọ náà tí ẹ̀mí ṣẹ́gun sí ẹ̀ náà wà látàbí sọ́tọ́ àkọlà ìbáṣù tí ẹ̀ ronú pé èwo ló kàn kó tó kàn yìí aláwọn bá ní mọ́ dá gbogbo ọwọ́ lẹ̀ báyìí tán kọ́mọ̀ wàá ṣe wípé àwọn tí wọ́n gba gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ àwọn náà ní òkú máa fi bú ọ pátákẹ́ ọ̀dà máa lò ó máa hà tó. kó má padà wá jẹ ẹni tí ó wàá máa búra rẹ̀ pé gbá sì mọ̀ kí kí ìfò kí má nà gbèsè náà. Kó má padà dé ẹni tí wọ́n padà wá máa bú àwọn ni wọ́n ń kí ọ náà ń kí ọ lánàá ṣùgbọ́n lèmi mo padà wá máa bú ọ ẹlòmí ń bẹ wọ́n pe olórin kan sádúgbò kan ń kọjá ládúgbò yẹn wọn ò pé sóde o orí rẹ̀ bá wú ọba ìyàbẹ̀ ó sì ṣẹ̀ṣẹ̀ lọ́gbà ẹjọ́ ni àjọ 1.5 million bẹ lápò ẹ̀ ó sàràpá ládéwájú olórin olórin tí ń kí yẹn ọkọ̀ tó lórin yẹn gbé wá ó lé ní 200 million ọkọ̀ tó ń gùn òun kò gùn kankan owó àjọ àjọ yẹn sì ní lẹ́yìn ọdún mẹ́rin ló pẹ̀lú 1.5 million yẹn ló ti ń dájọ yẹn tó bá ti kàn yóò sì ní kan bẹ́ẹ̀ òun sì ní gbogbo eyín rẹ̀ ti kẹ̀ olórin kì ó ń pè ní eyín fúnjowó

ọlọ́run bá ní aṣọ ara wíyá tẹ́bí rúmù lọ́gá wúwọ́ ọlọ́run bá ní gbogbo àwọn tẹ́rí tí wọ́n bá jẹ́ fáǹsì àwọn olórin ọlọ́ni gàáwù ẹni àánú ni wọ́n ẹlòmí ń bẹ bọ́lórin káwọ̀ ní wọ́n ò pé o yọ́lọ́ yóò bẹ́ẹ̀ bá wá na owó yín bẹ́ẹ̀ bá ṣẹ́wọ́ kù àtọ̀nà tó tọ́ àtọ̀nà tí ò tọ́ káyíká lè máa pariwo ẹ̀ gbáà ó na wẹ́tẹ́ ó padà kábàámà pátákó ó dá máa lò ó máa máa hà sóòrọ̀. pátákó ó dá máa lò ó òun ṣe bàbá rere bàbá kẹ̀míta àwọn tó jáṣọ ara rẹ̀ wọn ò mọ̀ pé ní ó padà kábàámà. tó bá yá àwọn ẹbí rẹ wọn kàn ń gbọ́ níta pé ò ní ni ṣùgbọ́n bá ti súnmọ́ tó wọn ò ráǹfààní látara rẹ ó padà kábàámà lórí tó ń ṣe yẹn. ọlọ́run ọba máa máa kọ́rọ̀ rẹ mọ́ padà di wípé ó máa búra rẹ àbíkáyé o padà máa bú ọmọ àṣùwọ̀rọ̀ ó padà dẹni tí ó máa kábàámà ọlọ́run ní mọ́ ṣe bẹ́ẹ̀. kí wá ní ká ṣe dúó níwọ̀ntúnwọ̀nsì mọ́ ìyá wọn mọ́ nánà apà dúó níwọ̀ntúnwọ̀nsì ìyẹn lóore wà ń bẹ̀ ìyẹn lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí inna rabbak Ìnáwó ẹ̀bùn kẹfì, wọ́n ni yaqulu ta'ala amiran bil iqtisad fil aish ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ láàyè yìí ó ń pa wá láṣẹ wípé ètò ìnáwó ìṣúná wa ká máa apply al-iqtisad ìdáǹgbò ní al-iqtisad kéèyàn ó máa economize resources kéèyàn ó máa náwó pẹ̀lú wọn tí wọ́n sì kéèyàn ó mọ ǹtọ́ yẹ ká ná owó púpọ̀ lé lórí kò ná púpọ̀ lé lórí èyí tó bá ti pé owó díẹ̀ ló yẹ ká ná lé síbẹ̀ ọ̀nà díẹ̀ ọ̀nà síbẹ̀ èyí tó bá ti pé ó kó sọ́dọ̀ ọ̀la kọ́ má sọ pé dandan lá òní ló na kó mọ́ èyí tó bá ti pé kò gbọdọ̀ dọ̀la kó mọ́ ọlọ́run bá ń pa wá láṣẹ ẹgbẹ́ ìyẹn náà ń pè ní al-iqtisad síbẹ̀síbẹ̀ náà ọlọ́run tó ń fẹnu àbùkù ẹnu ẹ̀sẹ̀ kan kéèyàn ó jáhun ẹ má jáhun náà yíyan ànìsà bákan náà ó sì tún kọ̀ fún wa ká má ṣe jẹ́ onínàápa ayé láwọlá tẹ́jẹ̀lì yẹ́dà kama gúlúlátàn ilà olùfik ayé látàkún bàkílan manua ẹ gbọ́dọ̀ jẹ́ ahun tó ṣe wípé nǹkan kan ò lè bọ́ lọ́wọ́ ẹ̀ látún fi àhàdà ṣe ẹ̀ kò sí jẹ́ rí ẹ̀tọ́ yóò fún ní náà ń pa kò sí nínú ǹkan ọlọ́wọ́ bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ wala tabsutu kulla al-basti ay wala tusrifu fil infaq ẹ má ṣe máa ná náà pa tó bá pọ̀rọ̀ kẹ́ náwó fàtú ti ìfọ́kọ̀tọ̀ kọ́tìk débi pé ó wàá náwó ta yọ ntágbára rẹ̀ mọ́ gbogbo tó lè ná kò ju ten thousand naira lọ àwa ni mo promise you fifty ah fifty thousand báwo nítorí káyísá lè yìn ọ́ tí ọba padà délé ọmọ kábàámọ̀ ọlọ́run ọba ni ẹ má ṣe bẹ́ẹ̀ nítagbára yín bá ti gbé òun náà ní kẹ́ ẹ máa ṣe wàlá tàbí sótò àkọlẹ̀ ẹlẹ́bàfẹ́. wàlá tàbí sótò àkọlẹ̀ ẹlẹ́bàfẹ́. ونبعد عن الغرور ما حصوه Inna rabbak dájájọ́ ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run wá jẹ́ kó yóò wá pé tẹ́ẹ̀rí àríṣì tí tẹ́ẹ̀rí yẹn. Ọlọ́run ọba a tí àríṣì kalẹ̀ fẹ́ni tó bá fẹ́. Kò ní mẹ́kàtán tí ó fi máa rí mi. Ìwọ tọ́lọ̀ ṣe ti ẹ bẹ́ẹ̀. Ma kíyèsí bó ṣe máa na náà àgbà wípé ń pọ̀ sí ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kíyèsí bó ṣe máa na kó mọ́ máa jẹ́ ìná àpà wàyá kó dérò ẹlòmí ń bẹ ọlọ́run ọba ó fi ààlà sí tiẹ̀ bí ò bá ná kan tán ìmí ò ní wọlé ó sì tún lè dá kó dá fáá ojú oṣù kan oṣù méjì kó mọ́tò ní ìgbẹ̀kan nígbà bá tún yá ìwọ̀nba díẹ̀ yóò tún wọlé bí wọ́n ó sì máa bá lọ nìyẹn إن ربك يبسط الرزق لمن يشاء Àtiwọ́ tá a gba ayá rísìkí fún ọ, àtiwọ́ tá a ṣe ti ẹni wọ̀n tún wọ̀n sí, ẹ máa fi òye síbẹ̀ sì máa náwó. Al-Iqtisad, ẹ máa fi làákàyè, ẹ máa fi náwó sójú ọ̀nà tó bá tọ́lọ mú ẹ máa na owó yí síbi ìrẹ́pa aṣọ ọlọ́run. dágájọ aláhùn ọba tí ó rí gbogbo tí kó wá ṣe ni yóò sì fún kó wá nírò tí kó wá náà bá a ṣe ń náwó wa ọlọ́run rí ẹni tó ní tí ń na pa ọlọ́mọ ẹni tí ò ní tí ń náà pa ọlọ́mọ gbogbo ẹ̀ pátá náà ló yọ ọba sí láti lọ màmá dájú pé gbogbo owó ta ní ẹ wọ́n ó wá léèrè bá a ṣe ná ya bùtùlù ẹni tí ó máa náwó síbi tí ò wúlò ó fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ ibi tá a ti wọnú ọ̀rọ̀ yẹn ni pé ọlọ́run ó fẹ́ ká kó ẹbí mọ́ra bàbá wa kó ẹbí mọ́ra náà ká má torí pé à ń wáyọ̀ ní ẹbí kó wáyé pé gbogbo ohun tó bá ti gbé síwájú wa ó dáa ni kò dáa ni a máa náwó lérí rárá ìtọ́sọ̀nà tọlọrin abẹ̀lọ̀pọ̀ ọba subhanahu wa ta'ala kó jẹ́ kó fún wa láti múlò kọ́lọ̀ kó fún wa ní gbogbo téèyàn fi tó ẹbí ìtẹ̀yàn fi sokun ẹbí pọ̀ ọlọ́wọ́n bá kó ṣe ń rọrùn fún wa torí pọ̀ kan nínú iṣẹ́ àlìjẹ́nà ọ̀kan ní ṣe láti rọ́ṣìmì kéèyàn jẹ́ ní tí ń dokun ẹbí pọ̀ ọlọ́wọ́n kó ṣe ń rọrùn fún kọ̀ọ̀kan wa wasallallahu wasallama ọkàn ní ń fò insha Allah ta'ala gbogbo àwa tí ó bá rọrùn tí Allah subhanahu wa ta'ala tó bá ṣe ní rọrùn fún wa láti kírun salatul Jumu'ah ní ààyè yìí lọ́la insha Allah ọlọ́run bá kó ṣe ní rọrùn fún wa bẹ́ẹ̀ a fẹ́ ṣe wa nítorí ọlọ́run bá fún kálukú wa lágbára ká gbìyànjú ẹ̀ ọlọ́run bá kí ọmọṣẹ́ àgbà níjọsìn lọ́wọ́ wa kò sí iye kan tó kéré nítorí pé iṣẹ́ tí ń lọ ń bì bá a ṣe ń ṣe náà kò sí iye kankan tó kéré èyí tí wọ́n rò kó kéré hùn ìwọ ọmọ àyè tọ́lọ̀ ń fi sí nínú bí èyí tí wọ́n rò pé lójú ti ẹgbẹ́ kéré hùn tó filẹ̀ hùn ìwọ ọmọ tọ́lọ̀ ń fi sí nínú mọ́sídì ṣèdí ìyẹn tó jẹ́ pé àbúrò fojú kéré iye kankan fún àwa tí àbá láǹfààní láti kí ohun ìjúmọ̀ ń bí torí pé kìí dandan kéèyàn fún ìjúmọ̀ ń bí àìsè tí ó dandan lá ẹ̀rọ àpapọ̀ mọ́ wa o kò sí worship with us gbogbo ìdá tí ń kí jímọ̀ ọ̀pọ̀ tó so látara àdí eléyìí tó bá wá di yomul ahad ọjọ́ sunday tá a parí inshallah á fi di àfìsídọ̀ yọmọ ọjọ́ sunday ṣùgbọ́n wàtà ń kí jímọ̀ níbi àbíwọ̀ ọtí rẹ̀ bá jọmọ́ bí láti bá wa kí jímọ̀ níbi ìtọ́lọ́n bá fún wa lágbára náà tàbá ti kí sọ láti lè jímọ̀ àtàn á kójọ láti fi dásí tọ́lọ́n gbogbo ẹ̀ kò sí èyí tó gbé kò sí téèyàn ná sójú ọ̀nà ọlọ́run ọlọ́run mọ́ ọlọ́run ó sì sẹ̀yìn lẹ́sìn abúlé subhanahu wa ta'ala gbogbo ohun tẹ́nu kọ̀ọ̀kan wá ná sójú ọ̀nà ọlọ́run ọlọ́run kó mọ́dún wọn àti gbàláyé ní arísìkí láti lè máa lò sójú ọ̀nà ọlọ́run tó ju báyìí lọ rahmatu iya arhamar rahimin iṣẹ́ mọ́lálásí wa ń bí iṣẹ́ jù tún pọ̀ tàbẹ́ sínú masjidi àkájú lọ́jà máa ṣe díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ sọ̀kọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó mọ́ṣẹ̀ kún wa lọ́wọ́ kó sì jẹ́ ká rí ṣe kó wá jẹ́ ká ẹ̀mí gúnmọ̀ àti àlàáfíà sí ọlọ́run ọba pípẹ́ ní ààyè yìí rahmatu iya arhamar rahimin ibi táwọn arúgbó àrùn ṣe sí ọlọ́run jẹ́ arárùn sí lọ́wọ́ ibi tá àrùkà àrẹ̀sẹ̀ sí ọlọ́nṣe àrẹ̀sẹ̀ fún wa dọ̀rọ̀hàmẹ́tì ìyá arhamar rahim gbàyé wa nínú arziki gbàyé wa nínú mímọ̀ gbàyé wa nínú àlàáfíà gbàyé wa nínú ẹ̀mí gúngùn dọ̀rọ̀hàmẹ́tì ìyá arhamar rahim وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك inshallah ta'ala á fi ààyè ìbéèrè kan àbí méjì sílẹ̀ torí pé ọjọ́ ti lọ. one two three four now five ẹ̀dókòó ẹ̀dókòó kẹgbẹ́ béèrè wáyé wàhálà. tí ó ti tì. Now, so nírun so, okay, number two. Nǹkan ẹ̀. Number three. nọmbà fọ́ nǹkan five ní wàhálì sọ́là Now okay number four kẹ́yìn o now kí ni kẹ́yìn o ṣe lórí ẹ̀ now number five màá màá màá ẹ̀rí sùúrù màá gba ìbéèrè ìbéèrè méjì kan wà tó jọra wọn kẹ́yìn ọmọ kírun lẹ́yìn mọ́ kí mọ́mù wa mọ́ sáré kẹ́ẹ̀ tó rùkù oṣù rùkù kẹ́ẹ̀ tó gbóyìdó oṣù gbóyìdó kẹ́ẹ̀ tó àtayakọ́sẹ́ kẹ́ẹ̀ tó ṣẹ̀rẹ̀ àtayẹ oṣù sálámà níbi à irú mọ́mù báyẹn ṣé ìrún tá a kí lẹ́yìn ẹ̀ tá a nírun ẹ nírun àwa nírun òun lẹ́lẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ òun ló foríko àtayẹ́sẹ̀ rí jẹ tán òun ló foríko ẹ̀ṣẹ̀ rẹ̀ fásitì àyẹ́sẹ̀ rí kàdébì ká tó ṣíṣe lọ sòtọ́ bá ti mọ̀ wípọ̀ nǹkan jú bá ṣe máa mú jẹ́lómi òkèrùn ẹlòmí ń bẹ kò sí bẹ́ẹ̀ ṣe lẹ́ kẹ́ẹ̀ tó ṣe alhamdulillah rabbil alamin ó ti rọrùn kù ìṣesí tí ò dání irú ìmáàmù bẹ́ẹ̀ tán bá wí fún tí ò bá gbọ́ ẹlẹ́ṣẹ̀ yìí tí ó bá jẹ́ kébi tí ẹnu ti kò ní mọ́sálásí wọ́n lè yọ tẹnu bá kò ní o ìmáàmù mi sòrò yẹ o ẹ̀ẹ́ mọ́dàmọ́ra pé ẹ̀ẹ́ mọ́ fi ṣòro ṣùgbọ́n àwọn mọ́sálásí mi wà tó wà ayé organized wọ́n wọ́nu ẹ̀ tó bá ti fún pé rí bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta wọ́n nìkan lọ ọ̀rọ̀ ọkùn náà káfẹ̀lẹ̀ ní ọ̀rọ̀pọ̀ ẹ̀ tó bá wá bẹ́ẹ̀ bí two months wọ́n wà dápàá náà kìí ṣe máa tẹ́bò ní kéèyàn lọ dárùn tèèyàn kí kéèyàn mọ́ kírun yẹn yẹn yẹn ìdàkejì wá lẹ́ni tó ṣe pé òun tún wá máa farabalẹ̀ tún tayọ àlà ní sùjú dubai ó dídí ọgbọ̀n ìṣẹ́jú kò tí ìgbórí dìde ẹni tó rẹ̀ sínú tó ní kòǹtà lọ́wọ́ tún madrid ẹ́ tí ẹ̀kọ́ gbóná jáde nímú ẹ̀ látara pé ó forí kalẹ̀ àwọn nǹkan yẹn wọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan ìgbà táwa ní yunifásitì mọ́sídìí kan wà tán máa tètè kírun àkọ́kọ́ àsìkò wọ́n lè tè máa kírun bẹ́ẹ̀ mọ́sálásí tó wà ní department tèmi wọ́n lè tètè kírun èmi wá máa ń lọ síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà mo sì lè níṣẹ́ kó jẹ́ kí mo jáde ní kíláàsì kí n lọ kírun tàbá ti kírun tán bàbá yóò bá dìde yọ wà ní gbogbo ẹni tó bá jọ bá àlùjọ náà kó jókòó ah sẹ́wọ̀n pé àwọn kọ́nàkà tó kírun yẹn tán yóò pẹ́ pẹ́pẹ́pẹ́ tó bá tún wá yóò nígbé yẹn òun sáré fẹ́ ka àdíjì mẹ́ta kan ká sáré gbọ́lé náà kó tó ti pàdé ó lè máa lọ bẹ̀sẹ̀ ọmọ àlùjọ náà nìkan ni òun bá sọ̀rọ̀ ah! ọjọ́ àkọ́kọ́ mo jókòó ṣùgbọ́n kàn osimbe ò ibi tí mo ti kúrò lọ́kàn mi wà nígbà wa mo wá sọ fún mo ní à ah, àsìkò yìí àwọn èèyàn wá kí zoon ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́kṣọ́rà míì náà wá kí òun tún padà sí kíláàsì ẹlòmíì ó padà sọ́fíìsì kó yẹ kí ẹ tún máa dáwọn èèyàn dúró mo ní láti bá gbégbèsè wípé kí muslim community mo wá rìpọ́tì kí wọ́n dá dúró kọ́mọ̀mọ̀ ṣe nǹkan yẹn ṣùgbọ́n nígbà tí mo gbégbèsè rẹ̀ wọ́n padà wá pè gbà ah, ṣé mi mọ̀ pé senior lecturer ni èmi rò pé báyà àwọn dádínà àbáwọn kìrìkẹ̀ torí pé bí ṣe máa ń múra wọn ni à ah, senior lecturer lẹni tí mo ní dá dúró pé àwọn ò lè dá dúró pé tèmi ò bá lè jókòó kí n dìde sọlẹ̀ tó túnmọ̀ sí pé gbogbo àwọn nǹkan ìmọ̀ lèyàn fi ń ṣẹ̀sìn ìmọ̀ òní kódà àwọn ẹ̀rùn kan bẹ tá bá ń kí àgbùrọ̀ kásúrà tó gùn bí zuhur ìmọ̀ kéèyàn sáré kó ń bíṣẹ́ kó wá kírun ẹ kó padà kó jẹ padà àbí ẹlòmíì ó fẹ́ lọ sùn ó wá lọ mú bá kọ́ra ní ìrùn zuhur àbí ọwá wà ní orí kalẹ̀ ọwá ń sàdúrà fáá dé páwọn yóò tún gbó lókè wọ́n rò pé ó ti gbórí ni ó tún gbórí padà kò lẹ́tọ̀ọ́ so orí gbogbo èyí tó fẹ́ kà ní forí lóòótọ́ ànábì ní ká máa sàdúrà ní forí kalẹ̀ tó o bá ti ń dá yan ná fílà rẹ níwọ̀n lè ọ̀bá àlè tú àwà sọ yẹn di kìámù lẹ́yìn tó ọba yẹn tàájú lóru ìwọ nìkan ni ọba àlè tú àwà so ti gbogbo àdúrà tó bá ṣe nítorí kalẹ̀ ṣé ní sókí kò kọ̀nsídà àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ hádà wallahu ta'ala ìbéèrè tí ó tẹ̀lé ó ní báǹkì àbí ipò ẹni tó kówó sí báǹkì nínú ṣẹ̀ríà Islam gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ rìbá wọn fẹ́ ká jìnà sí banking system wa rìbá ni sóbi rìbá ni ní táwọn afáà fi gbà wá láàyè pé ká kówó síbẹ̀ níbi táyé ń lọ ń sì kò lè kówó sílé àwọn kan sì ń gbàgbé pé wọn ò tiẹ̀ lè kó fún ọ cashless society láwa ń sìn ẹlòmíì bẹ fọwọ́ lù láàbáyé sí lè kan kò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ní fóònù rẹ̀ yẹ ìdí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ ojú ẹ̀ so lóbi dá pé lẹ́bà àti máa ń sọ kò sẹ́rí owó pépà lásán pépà lásán sẹ́rí kíkọ̀ yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ní ń jówó kò sẹ́ni tó ní táìmù àti máa kó pépà káàkiri alákan ẹ̀rọ kówó sábẹ́ ẹ̀rọ rí tó fi kú ó kú yà pépà lásán ní nǹkan yẹn lórí fóònù lásán fóònù tẹ́lẹ̀ mi kàrà lọ fóònù ó lè má ti kékeré báyìí lọ ìdí ń bẹ lórí fóònù yẹn ìdí kékeré so ló fi jẹ́ society òun la so owó yẹn kò nítumọ̀ therefore digital word ni pé owó oní 50 billion bóò ní sọ́yẹ̀ náà ni pé kò sí pépà kankan kíkọ nìkan náà ni ó sì máa ná bá náà láì ní pépà láì ní nóòtì kankan ìdí nìyẹn tó fi jẹ́ pé necessity ó máa ń fà á kakọ̀wó sí báńkì necessity ń fà á kakọ̀wó sí despite pé rìbá wà mẹ́ ṣùgbọ́n àwọn afáwà sí conditions tó bá kówó sí báǹkì tó bá áàjì rìbá mọ́ interest mọ́ mọ́ gba interest yẹn mọ́ owó rẹ̀ ojú okùnkùn mọ́ ètò okó síbẹ̀ ojúlówó owó rẹ̀ yẹ òníkó máa mú èyí tó wá jẹ́ interest àwọn àfa àkúnsọ́nà méjì lè rí ẹ̀ sùmọ́rọ̀ kan ló tẹ̀wọ̀n jù interest rẹ̀ yẹn tó bá ti pọ̀ gbàá kó wá fi ṣe sọ́dákọ̀ kó ná fún àwọn nǹkan tó jẹ́ bí communal project bóyá wọ́n fẹ́ sojú ọ̀nà bóyá gádà kan já bíríjì kan já àbí drainage kan wọ́n fẹ́ sí ládùúgbò náà síbẹ̀ má nà sí mọ́lá sí o tó ti yẹ náà táwọn iṣẹ́ kódà mọ́rẹ̀ kí ládàá gan kàn báyìí tó ti yẹ ẹ̀hẹ́ àwọn afá mi ní kéèyàn mọ́ṣẹ́ gbà ṣùgbọ́n kéèyàn ó gbà tó o bá gba àwọn mímí ó gbà gbà kó o ná sí irú nǹkan báyìí sótìyé àwọn nǹkan mìíràn dẹ̀wà téèyàn máa ń kówó sí báǹkì wọn ò ní interest sí o àwọn ni wọ́n tún máa já owó rẹ̀ torí pé oníkan bọ̀ mójútó owó ni so ìyẹn túmọ̀ sí pé kì í ṣe gbogbo transaction èèyàn àbí interaction téèyàn ní pẹ̀lú bank ló máa attract interest sòdí ìyá tó jẹ́ pé àfàǹbá kàtà àfàǹbá jẹ́ pé bank aram ẹwọ náà ah, èyàn gbọ́dọ̀ nímọ̀ nípa báńkì sípẹ̀ báwo ni báńkì ṣe bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n necessity olóbèèrè fún pẹ̀lú condition tọrọ mọ́ agbúdọ̀ wò tá a bá wá rí báńkì kan tó ń bá wà interest free kápò wá síbẹ̀ gẹ́gẹ́ bí jai gẹ́gẹ́ bí lotus nìtúmọ̀ mi ò ẹ́ àwọn báyẹn kakò wà síbẹ̀ ayé a máa ń sọ wípé àwọn náà máa fi nǹkan kan kún owó èèyàn àwọn wá ń sọ wípé àwọn ń fowó rẹ̀ fi business ó ti wà nínú form tó fi wípé tó gbà ká fi owó ẹ̀ ṣe business yes profit tá a bá rí iye percentage báyìí yóò máa jẹ́ tiẹ̀ ìdí ìyẹn tó jẹ́ pé ọmọ ènìyàn tí ẹ tọ́lọ̀ ń bá sọ pé àràmù nìkan alternative ọlọ́run fún wa tọ́lọ̀ bá ní ẹ má jẹ rìbá yóò fún yín ní ìtẹ́ ṣe tẹ́lẹ̀ pé ìtẹ́ rí látara nǹkan yẹn gan ojú rìbá lọ kò sí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tí ò fún wa ní ìdàkejì rẹ̀ tó jẹ́ halal ọlọ́ọ̀ni amáṣe sùn yẹn ó ní ká ṣe kí ni bẹ́ẹ̀ kan ọ̀ka ọlẹ́nu fẹ́mìlì fẹ́mìlì bí méjì òtú ọ fẹ́mẹ́ta bí mẹ́ta òtú ọ fẹ́mẹ́rin so kí ló fẹ́ mú ọ sí sùn náà so bí ọlọ́ọ̀ni ẹ má jẹ rìbá ọlọ́ọ̀ni ẹ má ṣe bísíǹsì kò sí iye tó fi lérí ọjà tó fẹ́ tà gẹ́gẹ́ bí profit tó bá ti bá ẹni tó fẹ́ rà láàmú aláàlì ni ló jẹ́ pé nínú Islamic finance kò sí limit fún profit bẹ́ẹ̀ ni ẹ bá wà convince láti rà kálá tí o bá dá convince tó bá ná ní tó bá kù lápèjúwe ẹnìkan ta nǹkan kan ní five thousand naira tó bá tà ní five thousand ó pé ọ bọ́ tà ní ten thousand ó pé ọ ẹnìkan ó wá fẹ́ rà ó ní ten thousand naira ní o ó ti tàn mo jẹ́ ìròyìn wọn jù bá lọ tó bá gba ten thousand naira rẹ ìfà tiẹ̀ nìyẹn nítorí pé ẹlòmíràn padà ná five thousand yẹn gan ẹlòmíràn ó nà méjìlì tó wò pé ọjà yìí mọ̀ pẹ̀lẹ́ tó tà fún níjọ́ tó ti tà ten thousand yẹn ó fìdí so dáni kaba jáde tó bá yẹ pé sẹ̀ríà islam fún wa ní gbèdéke iye tó gbúdọ̀ profit ara sẹ̀ríà ọ̀sọ̀ torí pé sẹ̀ríà ti ní kọ́ ọmọ ìjẹ̀rìbá ó tú wa níbi business transaction lókùrú bàtẹ́ni ẹ bá ti agree pé ó tẹ̀ ń lọ́rùn láti rà bẹ́ẹ̀ so islam àfi ìwọ tó bá yẹ pé o fẹ́ tẹ̀lé tọ́lọ́run lóko kò àbó onímọ̀ ẹ lọ́mọ kíyèsí gbogbo tọ́lọ́run bá ní ká má ṣe yóò sì ní ká ṣe ìdàkejì rẹ̀ tó bá mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n nímọ̀ oníbẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ pé téèyàn bá ní òbí kan téèyàn dẹ̀ èèyàn lẹ̀sẹ̀ ń rówó ọlọ́run sì ń bóyàn láti rí èèyàn wá máa ń náwó fáwọn òbí yẹn àwọn òbí yẹn wá rò pé èèyàn ti ni wọn ò mọ̀ ni kì í ṣe pé ó ti ìwà tó wá ga wọn bá ń gbé síyàn ṣé kéèyàn ó rìdíùsì téèyàn ń ṣe fún wọn lè mọ̀ pé kò tí ì lára rárá o ara ò mọ́lì jùsẹ̀ ọ̀ in tí ó jò máa pọ̀ sí náà nìyẹn in tó ṣe fáwọn òbí rẹ in tó lágbára náà ní kò ṣe tó wá jẹ́ pé in tó lágbára ló ń ṣe tó sì rí jùsẹ̀ yóò máa pọ̀ sí sọ wá torí pé ká mọ́rò pé o ti ní ọ̀wá fẹ́ ṣe fún wọn dáadáa mọ́ ara ò èṣù ní ń gbé orí yẹn sí yẹn lẹ́nu akálàṣe má ṣe ju agbára rẹ lọ sọkọlọ kí o ṣe ń rọrùn fún wa oníbẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ wípé tí ẹnìkan tí bàbá rẹ̀ tí ò bá faramọ́ nìka rẹ̀ nítorí pé religious differences uh, religious differences tí mo ń sọ tó mo rò pọ́tẹ́ ní ìgbà lérò yàtọ̀ ń bẹ láàrin religious understanding àti religious differences. Ní bá gbé ìbò díẹ̀ o. Sọ̀rọ̀gbọ́dẹ bá religious differences, bàbá jẹ́ kèfèrí, ìwọ jẹ́ Mùsùlùmí, different religious differences. But ah, eh, kí ló pẹ̀ jẹ́ religious understanding, difference in religious understanding. Ìntẹ́mi gbọ́yé nínú ẹ̀sìn, ó lè yàtọ̀ sí sí bàbá mi gbọ́yé. So, ìyẹn lè ṣẹlẹ̀ ìyẹn ọ̀sọ́pá yìí sí mùsùlùmí tó ti wà báyìí ó wá fẹ́ ṣe nìka bàbá wa fọwọ́ sí nítorí pé bóyá òun ọ̀fẹ́ kọ́ fẹ́ alùsùnà bóyá súnfì ni bàbá alákòjú òun ọ̀fẹ́ kọ́ fẹ́ alùsùnà ta ni wàá ṣe wàlíyù ìyẹn kọ́ ni the first question ìyẹn kọ́ ni question àkọ́kọ́ pé ta ni ó ṣe wàlíyù mọ́tì ìbéèrè wàlíyù ìgbésẹ̀ wo la gbé láti lè convince bàbá yẹn torí náà ni wàlíyù rẹ̀ kì ṣe kèfèrí ó lè má jẹ́ alùsùnà ó lè jẹ́ súfí ó lè jẹ́ kọ́dọ̀ lè máa mutí mùsùlùmí sáni bàbá rẹ̀ ẹ̀kọ́ wá ní wípé tó bá kíyèsí bàbá yẹn dáadáa yóò ní nǹkan kan tó ní ní lọ́kàn tí ò fi fọwọ́ sí èyí oníkẹ́ ṣe wádìí pé kí ló dé tó bá sọ tó wáyé pé n tó sọ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ pé àwọn tó bá jẹ́ onítìjú bàbá àwọn tó bá sọ àwọn tó jẹ́ onítìjú ẹ̀ ká bá sọ̀rọ̀ táwọn èèyàn bá ṣe é tí wọn ò rí ṣe ẹtún gba àwọn mìíràn tó tún jó ní tìjú ẹ̀jù yẹn lọ ká tún bá sọ̀rọ̀ nígbà wọn bá fi ṣe títí tí tọ́lọ́run bá yí ọkàn rẹ̀ padà ó lè padà sọ pé òun fọwọ́ sí tó bá ṣe pé wá dúró lórí ìṣesí yẹn tí ó dẹ̀ jẹ́ wípé in tó dúró lórí yẹn kò nítumọ̀ nínú ẹ̀sìn rárá ẹni tó bá jẹ́ bí ìmámù àgbà nínú ìlú yẹn ẹwà kọ́rọ̀ yẹn lọ́ba ìmámù àgbà nínú ìlú ó láṣẹ láti sọ pé mo so yìí ọmọ rẹ fún ẹni báyìí nítorí pé tí wọ́n fi sọ pé ò fara mọ́ ẹ̀sìn ò fọwọ́ sí ṣùgbọ́n kó tó débẹ̀ yẹn náà ọlọ́mọ fún yàn lóbi ọlọ́kàn líle àfi tó bá yẹ pé tóun náà ń sọ yẹn táwọn olóye náà bá wò pé ní bàbá rẹ ń sọ ó nítumọ̀ o tọ́rí pé gbogbo àwọn tó pè sọ́rọ̀ gbogbo wọn náà ibi tí bàbá rẹ lọ ni gbogbo wọn náà lọ àwọn náà jáwọ́ mẹ́ sòfíìbà wọ́n ní ìjẹ́ ẹni èyàn lè ṣe akúdù nìká nínú mọ́sálásí tó bá ti pé ilé tí bàbá kọ́ kò lè gba gbogbo èèyàn ẹ lè ṣe akúdù nìká lórí omi ẹ inú ọkọ̀ ga kò sí kò sí kiri ṣe mọ́sálásí mọ́sálásí ni àwọn èèyàn ti lè tó gbọ́dọ̀ nínú pálọ̀ kó ṣe tí bàbá kan sì mọ́mọ́ rẹ̀ kan obìnrin lọ́wọ́ kẹ́ẹ̀dọ́wọ́kọ̀ ó sì lóun tó ìbí ọmọ ń fọ́ ní ọkọ̀ ó ti fẹ́ yàwó náà nù ọkàn mú yàwó délé yẹn ṣòro ìtùmọ́jẹ̀mú ni kó pé ibi tẹ́ fi jókòó sí yẹn kò ní túmọ̀ wọ́n ní ìjẹ́ ìyá lè kọ nǹkan tí ọmọ gbà báyà nǹkan ìdáná kó sì pé bàbá kọ́ ló kọ́ ẹ̀yin lẹ́nu bàbá ẹ̀ tí wọ́n ń ṣe ní fámìlì yìí tó ti yé fámìlì mi wà tó yẹ pé bàbá àti ìyá gan kọ́ ní ọkọ̀ àgbà fámìlì òní ọkọ̀ nǹkan yẹn ẹlòmíì wà tó yẹ pé ẹni tó jẹ́ àbíkẹ́yìn obìnrin nínú fámìlì òní ọkọ̀ ṣẹ́ẹ́rẹ́yìn àṣà ẹni tó bá rí ọkọ̀ òní ìtumọ̀ ṣùgbọ́n tọ́ka islam ni márùn sàdá kí tóbìnrin fẹ́ gbà owó orí rẹ̀ ìwọ ló béèrè tó fẹ́ lọ́dọ̀ ẹni tó fẹ́ sọ ṣùgbọ́n owó orí kankan owó ọmọlé nǹkan gbogbo èèyàn àṣà nìyẹn ẹni tó rí ó kọ́ ó ti yé tí ọ̀bá yá ti di tọ́lọ̀ ṣe ní aráàmù bẹ́ẹ̀ bó ṣe ìyá lọ́kọ́ bó ṣe bàbá náà lọ́kọ́ támárà ti dẹjọ wọn yé lórí ẹni tí wọ́n kọ kò sí láì fún bẹ́ẹ̀ abata Edison now abẹ́mọ̀ bí mi tàbá ti parí ìjókòó ẹ̀tọ́ ìṣàlẹ̀ ẹjẹ́ ká abẹ́ ti lè bèèrè kẹ́kẹ́ wọn ní gbọ́n tẹ́ǹsọ́ dáadáa o tàbá rẹ̀ nìkan tó súnmọ́ tí ó lè bá wọ́n bá mi súnmọ́ mike wà ló sọ́lá náà Ó ti yé, ìbẹ̀rẹ̀ yìí ti yé ìjú wọ́n sọ ní wípé bóyá ẹ̀òbí kan tó lè pé kìí ṣe ìyá dáadáa ìgbà tó wá fẹ́ kú tó wá ń kà wípé òun ló ń sọmọ òun ẹ̀bẹ́ẹ̀kọ́ òun ló ń ṣe sọmọ yẹn sọ yẹ kó ṣe dáadáa sóbi yẹn nígbà tó tún pé àwọn náà ní í ṣe òun ẹ̀bẹ́ẹ̀kọ́ àkọ́kọ́ náà sẹ́wọ̀n ìyá tí wọ́n bí wa wọ́n ní ìwọ̀ lérí wa ó jàjẹ́ o ó jẹ́ kìíní kan o èyí kò sẹ́tọ́ kan pẹ̀lú ìlú tó ń ló sábì wa ẹ̀tọ́ tó yẹ ká fún gẹ́gẹ́ bí ìyá wa ká tó bá wá jẹ́ pé ní ibi ni ó kú òun okọ̀ọ̀lọ́ tó ti yé ó kú òun okọ̀ọ̀lọ́ so kọ́lọ̀ ń fi àǹdẹ́ nígbà míì àwọn èèyàn tẹ́lẹ̀ mi ń pè lájẹ́ ìsàjẹ́ o ìyá mi dàgbà ó ti dàgbà sọpọlọ ìsọkúsọ ní sọ yí tí ń sọ gbọ́ngbọ́n ò mọ́ àwọn èèyàn àmọ́ bá túmọ̀ ìdí sọ yẹn ó lè ní lágbájá tó kú lòun wòye o lágbájá tó kú lòun rí o ó wá kí òun lánàá òun sọ fún pé ọ̀sẹ̀ òun lídé òní òun sì bá wí kíní kankan ẹ̀ẹ́n ẹ̀yìn lẹ́pá àwọn èèyàn àmọ́ bá twist ẹ̀ síbẹ̀ tí orúkọ yẹn ẹjẹ́ ká kóyìn sọ́dọ̀ ọlọ́run sí sáwọn tó kọ́lọ́n أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته